ẹ̀yin asọ̀kò. ààrẹ ààrẹ ń pè ọ́ olóyún bí bá bá fọ́re káàrí ọ̀fọ́re ńkọ́. ó mà ṣe o ká níyàwó kábíyèsí ló bá ń rọbí lọ́wọ́ sórí ìsọpọ̀ òun lọ́ọ́ jófó lówó kan. ọ̀fọ̀ rẹ̀ lé obìnrin lé lọ́wọ́ ọlọ́run náà ṣe ohun tẹ́yìn kan ò lè ṣe. lọ́ra kásì bí ò bá mọ omi bí wọ́n gbìn o lọ́ra kásì òkè báyìí bó lọ sí àwọn àṣẹpọ̀ bíi kínní bí ò bá mọ omi gbé wọn gbìn o. ṣó ti ń lọ díẹ̀díẹ̀ o. kábíyèsí ojú rẹ ti ń wálẹ̀. ọ̀rá àìgbẹ́ bíi ewúrẹ́ ah. àìgbẹ́ bíi àbùtà. wọ́n sì ń pẹ́ o. ìpalẹ̀ mọ́ ọmọ gan-an fi hàn pé ọkùnrin ní ọ̀jẹ̀. Ah, àwọn babaláwo ti yín wọ́n ti mọ oyún ìgbín nù ìkarahun. láyọ̀ ló kúkú sọ ọ́ yá gbin gbin ah! ọkàn gbin inú ni ògbìn dáadáa ó ah. kábíyèsí o ah. Ah. Eh, pé ìró ti pé kódà ààrẹ ìlú pàpà ti dé. o rí bó ti bá mi ni kí ni káàdì wá ṣe. Eh, bàbá eh, ọ̀sẹ̀ fata aláǹlọ ni. ni kí ni ọ̀gbọ́n pé ìyàwó mi ọ̀rọ̀ bínú ilé ìwà ọ̀sẹ̀ fa ẹ o ṣe wípé kí kí n kúkú máa lọ òde ògún náà ká máa lọ òde ògún tàbí kí wọn lọ bàtálá náà kí wọn dá tiẹ̀ lẹ ká wá jáṣe àṣẹ bàtálá wọn wá jẹ nílé wọn. kí ló pe nǹkan yìí obìnrin rọbì nù lé. àwọ̀ ọmọ. ẹgbẹ́ <laughs> kábíyèsí ẹ kú ewu ọmọ o. Ah, ayò àbàrà kéèké rárá o. ṣé wọn mi sọmọ nǹkan lẹ́nu. akọ́ńbábo. ọkùnrin làǹtìlanti ńlẹ. kábíyèsí. jàgínní jàgínní. yóò lọ wọ̀ orin lẹ́yìn. àwọn aráàlú ó wò ó òṣòkè ó wò ó. kábíyèsí ó ah, ọmọkùnrin tí wọ́n yẹ lé ọba. ẹ eh, bẹ́ẹ̀ ni. mo ti mọ̀ ẹ̀pọ̀kùnrin ni ó bì akọlẹ̀kùn bí gbọ́dọ̀ máa súré máa kájú sọ̀rọ̀ ni bí yòówù tẹ bá fẹ́ nísìn tẹ̀rí àdá. bàbá o. ẹ wàá bá ń ṣe kínní kan o ẹ bá ń gbé ọmọ ìfọ̀n olóòlà ni wọ́n bá ń kọrin ìlà bàbá wa hmm. ayé sì dayé èbó ẹ bá ń sọ fún alákọ̀wé kan bá ń wọ́nà tí wọ́n yé dọ́dọ̀ èbó tí wọ́n yé kọ ọjọ́ tí wọ́n bí ilẹ̀ torí torí ọjọ́ ọ̀la torí ọjọ́ mi. a lè máa rántí ọjọ́ òní hmm. ọjọ́ tá a bí i. ẹ ṣeun hmm. Hmm. ẹ bá ti bá ń ṣe bá ní yòówù tó bá kú ká máa ṣe lọ lókù. bàbá o. ọmọ o ọmọ o jàkínní jàkínní. ọmọ o ọmọ o ee ọmọ o ọmọ o ee ọmọ o ọmọ o. bàbá o. Ah, àwọn ọmọ pé nǹkan báyìí ń lọ nínú ilé bàbá ah, àmọ́ ni àwa náà àbí a gbọ́dọ̀ ṣáájú ọmọ. inú yóò dùn mí. Ah, ọdún èmi náà ti ń jó. ṣé ẹ bá dọ́dọ̀ ààrẹ ìlú tẹ́lọ̀ ń bẹ́ ń ta. èmi náà ti ń ta sẹ́wọ̀n. abóyòwe ààrẹ máa délé kéjìkéjì tẹ̀m̀bẹ̀lẹ̀kùn onítẹ́nu onídìkítì má dáwọ́ lóhùn máa dé tiẹ̀ lọ́nìí. ẹnu òkè ọ̀nì òkè béèyàn òkè ọ̀kẹ́ lábùkù kí ni tẹ́nìkan ṣe tẹ́nìkan ò lè ṣe ọlọ́run lè yí náà tí ń lépa rẹ̀ yọ kàbùkù. wọ́n bá dé pé ọ̀bá lè jó ojú tó ń lọ àtàrí jó n kò lè jó lè jó o tó bá lè gbé ọba lè jó o máa padà. pàjẹ́ làwa ló tó. ẹ ṣó gbàgede àfi lọ́hùn. wọ́n kò lè jó lè jó lè jó o tó bá lè fi ọ̀bá lè jó o máa padà. Thank you. ẹ lẹ. ẹkún. ẹ olóòlà ńkọ́. wọn ah, bó kọ ẹkùnlé. ọ̀dà ọmọ kábíyèsí tuntun la gbé wá kábíyèsí ní kí wọ́n bá òun fi àmì àwọn bàbá àwọn sí ẹ̀ka ẹ̀ méjèèjì. ọkùnrin àbóbì. ọkùnrin ni ọba lọ́la ni. Ah, kábíyèsí o. tó àwọn èròjà tí wọ́n ní kí wọ́n fi ṣètò ọlà náà ni àkókò adìẹ ni ìgbín àtàṣọ funfun yìí kábíyèsí ní ká kó fún olóòlà kí wọ́n fi ṣètò ọlà náà. tábì inú wọn. àbí mo jọ bí ẹ̀dá náà ni máa ń gbọ́mọ làǹtìláǹtì ọmọ kábíyèsí. ọ̀gá lọ́la. gidigba gidigba. ẹ jókòó dolo là ní. ẹ ó di dandan. ẹ jẹ́ wọn jókòó. Ah. fìdí tì fìdí tì fìdí tì wá. ojú arelé. kí ló dé. mo ní ojú arelé. nù oòrùn lọ́sàn-án gan gbàyìgbà yìí kí ló ṣẹlẹ̀ nílé. ilé yá. ṣé èèyàn ò kú. béèyàn bá ti wà láyé tẹ́mu bá ti jàrá bá ayé rẹ̀ ké ní làákàyè ohun tí ó ṣe mọ̀ wọ́n fẹ́ mu sí ọ ni. mo wá já ròbó kọ́ àbí mo ń ṣẹ̀ṣẹ̀ mẹ́mu é, àṣẹ̀ṣẹ̀ dáwó rẹ̀ múlẹ̀ ni èèyàn wa ń parí ìjà náà lé ni olùwẹ̀ bá lọ ní ìsìnkà ká bá nǹkan kan nú agbèbọ̀ bá dé mò ń gbádùn ni inú mi dùn ni. jẹ́ n wá sọ fún ọ béèyàn bá ti fìdùnnú hàn láhàn jù ìbànújẹ́ mọ́ kẹ́yìn rẹ̀ ni o. àyọ̀ká mo máa ti ń dùn ọ́ ń wádọ̀ obìnrin èmo ni mo wá mú. àgbẹ̀ tá a lọ pè lóko tá a ní ọwá náà ṣègbéyàwó tó lóko kún ṣebí ìtò òṣèlẹ̀ náà ni ọwá kórè rẹ̀. èyí ò dáa kí ni sọ kí ló dé. kábíyèsí ti gbọ́ wọn wá wọn kọlà fọmọ. kábíyèsí tún bímọ. <laughs> ó bí. àwa kú ọmọ ìbáyàn. ó dáa kò burú ọkùnrin àbòmí. ọkùnrin làǹtìlàǹtì wọn ti ń dúró dè ọ́ gbogbo èròjà tí wọ́n ṣe ìkọlà náà ti kó kalẹ̀ mo dọ́gbọ́n ni mo lóko ẹ̀kúnlé lọ wà tí mo sì mọ̀ pé ilé ẹlẹ́mu yìí lọ wà. mo tún mo àṣẹ̀ṣẹ̀ rẹ mú ni èèyàn wa kan ń bẹ nínú ilé wọn ń ṣèpàdé ní wọn bá ti jáde wọn fẹ́ wọn dààmú dákun tèmi náà ò lè gbádùn. jẹ́ mo gbá méjì sí dákun. mọ̀ pẹ́ o. ọ̀wọ̀ ìwé bí tèmi ló ń wí ẹ o sì lálì mi báwọn tí n bá ń gbọ́ ṣe bí wọn mọṣẹ́ ni èmi Ògúnrẹ̀mí akọmọwẹ̀ n ò kọ́ mọ́ ńlá kó dijọ́ kẹfà ò tó jiná rí n bá mẹ́mu yóò rí pé ni wọn lọ ra ìbọn sẹ́rìn. ogun rẹ̀ mi mò ń wí fún ọ o wọ́n jẹ́ mu mẹ́jẹ tuntun mu wọ́n jẹ́ mu pàlàkàyè rẹ wọ́n jẹ́ mu pàlàkàyè rẹ òun retí rẹ̀ nílé ni. máa ń so ń bọ̀ kò sẹ́lẹ̀ mu tí làkàyè rẹ pé àìwí báwọn ìdí tó ọgbà pé mo kọlà ó díjọ́ kẹfà tó jiná rí ìbẹ́ ẹ̀ mu tèmi mu ó nídìí o. Hmm. ẹ gbọ́ àlejò mélòó ló kù tá a ní. ayọ̀ kan ọmọọba tó kù náà ọmọọba lè ní. ọmọ tó gbé lọ ní ìsìn rẹ. ọmọ rẹ lù ní. sára ti ń tù. kẹsẹkẹsẹ. ẹ má jẹ ìyá ọkàn kan gbé o mo ní rẹ tọ mi gbà ń bọ. gbàǹdà wá abalola. ara àwájú mo tún bá o yẹn máa mọ bẹbẹ yẹn bẹbẹ yẹn kẹyìn ọmọ ṣe yọ òwú mi jẹ nbọ nbọ nbọ ìwájú ọgbọn ọgbọ o o ṣeun tó tó dákẹ́ jẹ́ kọ̀mọ́ntì ń bẹ́ẹ̀. ṣé ìwọ kọ́ ni ọmọ ààrẹ ìlú ajófolówó. bẹ́ẹ̀ ni bàbá. Ah, ah, pẹ̀lẹ́ ibo ló ti ń dàbọ̀. mò ń bọ́ làtó òde ni. yóò sì. mo ní kí ẹ bá ṣe ìgbìmọ̀ náà. kí ló mọ̀ tó ń jẹ́ igi ọmọ. igi ìlú. ẹ̀ẹ́ eh, tó bá ti délé sọ fún bàrẹ̀ pé màá wá rí wọn fúnra mi o ṣùgbọ́n. ó dà ó dà bọ̀ bàbá. pẹ̀lẹ́ ẹ má rí nǹkan ọmọ tó kúrò níbàyẹn ọmọ ààrẹ ìlú ajófolówó ni o kò mọ ìlú lù rárá rárá ṣé òun lè kó máa lọ sọ́hún mi lẹ́yìn ọmọ tó ń lọ yẹn. àwọn ọmọ àyàn ni. Ah. lè lọ ọ̀hún ọ̀dà o wọ́n gbàgbé ilé o wọn náà ṣàṣìrò tí rojú ìjà ńlá sábàyí kí wọ́n máa pa ọ́ dànù wọ́n gbàgbé ìtàn tí mo sọ fún ọ torí bọ́pẹ́ bọ́yá ó dèpò bàbá rẹ tó ti ṣí ọ tètè máa lọ máa lọ máa lọ bàbá mi. ọ̀wọ́ dá o ọ̀wọ́ gbé ọ ọmọ ajọ́ ògùn ọ̀yọ́ ọmọ ajọ́ akálẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀dún a máa bí ilẹ̀ rẹ̀ ẹni ìmọ̀dún bá ọmọ náà tán olú ara. ìfẹ́ mi ti sùn rárá ní ẹjẹ́ àfihàn. Tòbí yíyan, ṣòkòtò yíyan, ìró yíyan, bùbá yíyan, mọ́sìn ni ti sùn rárá ní ẹjẹ́ àfihàn mọ́ńsìnì àyìnlá tí ń sùn rárá ní ẹjẹ́ àfihàn àbùbá yíyan tóbi yíyan. àdìo àṣetọ́ ọba ti yọ kọ́rọ́ ibi tó ọmọ wa rè. ebi ni. ó burú. ó burú. hello baba. ọ̀rẹ́ mi tí mo ní kó wá mọ ilé yín rè ṣe kó níní jẹ́ télọ̀sì tó ní a. jẹ́ mi sí ìyàwó tí mo ní ìfẹ́ ah, nù. o mójú lọ ọjà <laughs> ọmọ dáadáa. èmi mọ̀ wọn dáadáa. ọmọ mi. bẹ́ẹ̀ni. ó ló mọ yìí. níbo ló ti mọ mi. Ah, ah. ṣé bí aṣọ ta fi ṣọdún ẹgbẹ́ wa ń jọ sí ń bọ́dọ̀ yín lọ lórí wa kó wa. ẹgbẹ́ bọ́mọdé òkú. bẹ́ẹ̀ni. ọ wà lára wọn. Eh. <laughs> yóò dà Ha ha ọkùnrin fọ́rẹ̀ mi òbí obìnrin kí wàá ní ká fi ṣe yín lálejò báyìí. a ti jẹun wọ́n ti dà màlà lọ. ní owó tiẹ̀ jẹ́ fẹ́nu ara mi sọ náà tó ah, ah. bá jẹ́ pọ́ ọbẹ̀ tí mo fẹ́ràn ló ṣe nǹkan. ilẹ̀ bá ti gbà mí. àwo fọkàn. ìyá mi ń kọ́. màmá wà nulẹ̀ ẹ jẹ́ ń pè wọ́n. bá ń pè é kí wọ́n wá kí ṣe kó o. màmá o àwọn rèé o ah. ẹ káàbọ̀ ẹ ṣé o ẹ ṣé ẹ kú àbẹ̀wò àná mi ṣe kó ní ọ̀rẹ́ mi mo ní kí wọ́n fi hàn. àmì àmì àmì. ó lóun ọmọdé àná mi ó ní ó kanu lónìí ah. níta fi wá. àti fẹ́ wá ti pẹ́. Ah. kí ló wá fún oúnjẹ. ó náà wọ̀ ní. a ti jẹun a ti jẹun. abẹ́ ń bínú. àá ti yó ni wọ́n là á ti yó ah. a ní fẹ́ máa lọ. ṣùgbọ́n mo fẹ́ rí mo fẹ́ bá a sọ gbọ́dọ̀ ẹ ẹ o da o da fún ọ lẹ o. àìdúkà ẹ ẹsẹ gan. ọ̀dà o. kíákíá ni. ẹ dàgbọ́ ẹsẹ gan. ọ̀dà o. ọ̀dà o. látọ̀ mọ́ ayọ́jú sí i. ẹsẹ̀ o àdó kárí o. ẹsẹ̀ o ẹ bá ń kí o kí ló wá dé tó wá dun ní kíákíá báwọn. kì í ṣe bí n tó ń bọ̀ lálẹ́ n tó ń padà bọ̀ lálẹ́. ẹ ó dẹ jẹ pé yín sọ. ẹ lọ lọ máa ṣe mọ. yóò ṣe wá olóhùn fẹ́ ṣe wá. ṣé bí n bọ̀ lálẹ́ n tí ó pa ọ́ lẹ́sẹ̀ dá. n bọ̀ lálẹ́. ẹ ṣeun bàbá ó dàbọ̀. ó dàbọ̀. ọmọ ṣeéṣe kó o. wọ́n ṣe èèyàn ọmọ tí a kó lọ́dọ̀ rẹ̀ yìí ọmọ àjọ ojú mímọ́. bọ́ọ̀ ló ti mọ̀. ṣé kìí ṣe ọmọ tí wà á ti kúnlé tẹ́jọ́ ń fa àmọ́ra yín lọ́ọ̀rì. ó lè. aṣọ padà lẹ́yìn ẹ̀. mo ṣe á padà ṣé kí n padà lọ́dà. kódà àjọ ń fa ni. aṣọ wa bala ka ìmọ̀ kí wàá ti kúlẹ̀ ọjọ́ wọn fa ṣe fanfa lórí ọ̀rọ̀ mi. Oh, ṣe kó o ní ìyàwó mélòó ń kólé ni ó ní méjì èmi ní kankan. irú kí náà wí kì bá lọ́gọ́rùn-ún ìyàwó ṣé ẹni tí bá wà sọ pé wọ́n fẹ́ lọ ẹ̀kọ́ ọ̀fẹ́. ẹ̀gbọ́n bí ṣe kó o ní ṣe ń sọ̀rọ̀ èèyàn níyàwó méjì èmi ò ní kankan. ọ̀rọ̀ kan bọ́ fẹ́ ogún ìyàwó ọbẹ̀ pọ̀ láyé ó máa bá ọmọ inú ẹ̀ fa ìyàwó mọ́ra yín lọ. ìní àní kì í ṣe bí irú eléyìí. ó rọrùn lọ sọ àní kò pa lọ sọ ara o sọ o torí o. kó máa lérí ẹnìkan ọ̀pá fẹ́ nìkan kó máa lérí. ni. mo ṣe mo ní ọ̀pá. àwọn ti ń lérí kí ni fẹ́. ọ̀hún dùn ni ah, bó bá ṣe wọ́n kọ́ sí òdòdó. kó dùn bí ọba dùn jọ. ọ̀dà wa ntí ọ̀dà olókọ méjì níjẹ pa ìyàwó lẹ̀ ṣé nítorí pé mo mọ wá kí ọfẹ kí n. ṣé ní ìmọ̀ ni. ọjà bọ́ mọ́ mi lọ́wọ́. ṣé o ọ̀rẹ́ mi tó súnmọ́ ojú mi lọ ni. gbọ́dọ̀ mi ò lè fi ilẹ̀ o. o ní fi obìnrin. mi ò fi ilẹ̀ jọ. àti ó ń gbò wá ń gbò lọ́wọ́ àdàlà gidi báyìí o tọ́wọ́ nǹkan rí mọ́lẹ̀ nítorí ó bẹ. Ah. torí yíyan bùbá yíyan ṣòkòtò yíyan ẹ bá kò jáde ẹ kò síta mọ́sìn Àyìnlá ti ń sùn rárá lẹ́jẹ́ àfihàn mọ́sìn ni ti ń sùn rárá lẹ́jẹ́ àfihàn. ẹ máa bọ́ ń ta ibi òní tó lé mi ò lè jókòó èmi sọ̀rọ̀ ọkọ yín ọkọ yín náà sọ̀rọ̀ ẹ̀mí ọ̀tá ni á má ṣe wá jókòó sílé rẹ̀ ẹ jọ mo wá bá ẹ bá mi kìlọ̀ fún ẹ kìlọ̀ fún ìyàwó mélòó ló ní. èmi nìkan náà nìyàwó ẹ. ó kú tọ̀jẹ̀ ìyàwó márùn-ún ló ní sígboro. Ah, ah, márùn-ún. àkẹ́ni ọ̀kan ṣoṣo tẹ̀mí rẹ̀ tó ń dùn ẹ kìlọ̀ fún tó bá lè já mọ́ lọ wàhálà ni o kò dánmọ ọ gbọ́ tèmi mọ́ wá dé kí n sọ kinní kan fún ọ wọn lè rí kápẹ́ òun lóògùn òun lóògùn oògùn wo ló ní. ó lérí oògùn. ooo sọ fún tí nǹkan bá ṣe yín èmi ni o tèmi nu tí nǹkan bá ti lè ṣe yín kó kìlọ̀ fún. ẹ dúró ẹ dúró Kúnlé ìyàwó. ṣé kò ní wọn náà lọ gbàmọdé ẹdẹ wọn sọ wípé ọ wà lọ́dọ̀ ọba lẹ́yìn mo ní kí n wá wọ̀ ọ́n bẹ̀. dákun ọ̀rọ̀ kan máa fi sọ fún ọ ọlọ́jọ́ ọ̀dà fún ọ ìmọ̀ lẹ́ni téèyàn ti jú fún kò sí ní tó lè bá mi sọ tí wọn ò ní gbọ́ mo fẹ́ jàjà kan. wọ́n sì já sí wọ́n fi ẹ̀tọ́ mi dùn mí. láti kéèké ni àtìyàn mi jẹ tí mò ń bá wá ń jà mi ò ní fẹ́ kọ́ ọ̀dà sí rárá torí pé wọ́n ti fẹ́ fi ẹ̀kọ́ òmùrọ̀ kọ́ mi lẹ́fọ̀ọ́ jẹ láti kéèké mi ò wá ní ojú ti là mọ̀ ọ́ jà. kí ni nǹkan rẹ ti ń gbé àti pé kí ni irú ìyànjẹ tí ń yàn ọ jẹ. ọmọ gbọ́ngbọ̀ báyà. àdìo ẹ wá o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wẹ́ o ń afẹ́lẹ́ mú ìbàjẹ́ wọn abáfagbára mú koko ní ilé o ọgbọ́n tí mo sọ yìí. kì í ṣe gbogbo nǹkan náà ní sùúrù tó ń ṣe o kì í sì ṣe gbogbo nǹkan nìjà ń bà á jẹ. ọ̀dà wa wa wọ́n ti lọ ẹnìkan fẹjọ́ rẹ sùn mí. èlé o. ọ̀jẹ̀ tẹjọ́ ń gbélé. jẹ́ ọjà mo fẹ́ jà rẹ̀ mo fẹ́ kọ́ bá mi jà. báńkọ kí ló pàwọ̀ ẹ̀ pọ̀ ó rí i pé mo kájọ o sì wá bá mi kí jọ òkè yọ olówó àjọ mi mo ní mo fẹ́ lò ní bó ṣe bẹ̀rẹ̀ sí bú mi nù ní ti pàǹjọ ń gbélé ní kíní ẹlẹ́nu funfun bíi ìdí ègbodò. gbogbo ẹ̀ náà kí bínú. dàkú burú mo ní mo fẹ́ kó jìjà tiẹ̀ ó fẹ́ gbowó lọ́ọ̀ mi ti pa. ẹ ẹ ń gbọ́ èlò ló lóun fẹ́ ya lọ́wọ́ ẹ̀. mi ò tiẹ̀ fẹ́ gbọ́ iye tí ó yà mo fẹ́ gbọ́ ọ̀dà àti èso. sọ fún ẹ pé mi ì mi ò sì yá lọ tí ó bá sọ̀rọ̀. ọ̀dà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ o ọgbọ́n òun bínú o èmi ò wá mọ̀gbà tó dà báyìí o. ṣé mo lagídí báyìí tí wọ́n á fọ̀rọ̀ lọ. jẹ́ àjọ máa lọ ilé ká lọ wá nǹkan panu. àwọn mi lọ rí lọ rí àní mi ò lọ rí. inú ìsàn bí ọ̀nà ètò bí ọ̀dọ́dọ̀ mi ó tún bínú kú o. ọ̀dà àdìo pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o mọ̀bẹ́ni kankan jẹ́ ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o o ti gbọ́. ìyá kíkẹ́. Ah, ah, ah. <laughs> ọjẹ ṣé dáadáa ni ilé kọ́ o. ilé wa ilé wa ilé wa ẹ lẹ ṣé ọkà wà lẹ́yìn fún mi lọ́kà. ọkà kẹ ó jẹba lónìí ni. ẹ wo ẹ̀bà omi jẹ lónìí ọkà ni mo fẹ́ ọkà. kó o sì máa wo ọkà gbóná ń bẹ ńlẹ̀ o tí ń gbóná fẹlifẹli pẹ̀lú ọ̀pẹ owó èdò yàyà tí ń gbábúṣe àti pánlọ́ọ̀sán tí ń tún wúrẹ́wúrẹ́ lẹ́nu bí ẹ̀gbẹ́sù. ẹ ṣeun Ah, bẹ́ẹ̀ ṣe ń sọ eh, ọ̀nà fún mi dídá ta ló ta ló ta ló ta ló ẹ eh, eh, mm, ẹ sábà mú wa tó pọ̀ lẹ́pẹtẹ. n ò lè fún ọlọ́kà lónìí o èyí tó jẹ tẹ́lẹ̀ ò tí ì san. ẹ dákun ìyá. ẹ ẹ lè sọ mí di onígbèsè lásọdùn bó bá jẹ́ bí wọ́n ṣe ń rà rà san làwọn ẹgbẹ́ rẹ̀ ń rà n ó sì kó gbálé. ẹ wo ìyá kíkẹ́ ó yẹ kẹ́yìn náà mọ̀ pé mi ò lè máa gbàdúrà gbèsè fún yìí ó kàn wá bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí ni. ẹ̀ ń gbà tó ò lè sọ pàtó ìgbà tó òṣèlè ìbáyìí ní náírà mẹ́jọ àti ẹ̀wà mẹ́rin ló wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá tún wá fẹ́ lẹ́yìn di náírà mẹ́jọ àti ẹ̀wà mẹ́jọ ṣùgbọ́n tí ọwọ́ mi bá tẹ owó tí mò ń retí báyìí <laughs> ẹ wo kíkẹ́ ìfún yín kọ́rẹ́ǹsì náírà mẹ́wàá yín tún gba sẹ́ńjì padà. ẹ bówó ọ̀hún bá ti dọ́wọ́ rẹ dákun sáràntí àwa náà o torí ẹni tó jẹ gbèsè tó san ìtún gbèrò àti gbà mí o. Ah, <laughs> ẹ fi ẹ fi yẹn lẹ ẹ fi yẹn lẹ kíkẹ́ ṣèkẹ́ ṣèkẹ́ ṣèkẹ́ máa ń gbé ọkà hùn. irú ọbẹ̀ wo. ewédú ewédú ni ewédú ni. ẹ ní kẹ́ni. ṣe gá o ọ̀nà fún mi ti ń dá tàló tàló tàló tàló tàló tàló. kíkẹ́kíkẹ́ kíkẹ́kíkẹ́ ìyàwó mi ọ̀wọ́n. ìyàwó kọ ìyàwó ni lórí ìtọ́wọ́ bó ṣe sọ̀rọ̀ sí ọ̀ka tó jẹ. owó kíkẹ́ fọkàn ẹ balẹ̀ owó fọkàn ẹ balẹ̀ owó kan bọ̀ fún mi láìpẹ́ yìí owó tabo àti dẹ́rù bóṣì wàláì <laughs> kíkẹ́ kíkẹ́ ẹ ọ̀yàn pẹ̀lẹ́ àyílá <laughs> ah. ah, èèyàn mi <laughs> ẹ sá fún àwa ní ẹ̀bà ẹ̀wà kan ẹ fún alẹ́ rẹ ẹ̀wà méjì. ọmọ rìn gan ọlọ́run. ilé lámọ̀rin mo ti wá. ọmọ rìn ọmọ rìn. ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ mi bá mẹ́bà bá mẹ́bà bá mẹ́bà. Ah, ẹ káàsán o. Ah, ẹ ìyá ṣé yán wà. a ò gún yán o. Ah, ẹ ṣe o. bá a mẹ́bà ọmọbìnrin kí ló dé tí ń sọ bí ẹni tí wọ́n lé kiri àti. ẹ ṣe ń wò bí ìgbà tí ó do oògùn lè wá. àbí ojú pé àjẹyàn ọ̀dẹ́bù. kọ́mọ̀ ṣe pọ́mọ ìyá ọlọ́kà ló náà wá wá. kò tó bẹ́ẹ̀ orí tó rí mi tó fi rẹ́sì ni. orí ń tọ́wọ̀ ni àrán lọ́mọ̀ wọ eh, ìwọ tí ọwọ́ ìyá ọ̀bá bàbá ta aṣọ àfìyàdá òǹṣẹ́ tí gbó tọ́jẹ́ pé ń lọ wọ̀ ọ̀rọ̀ kùnrin lábẹ́ aṣọ ni orí tó sáàgùn kanlẹ̀. Eh, ṣé tó bá tóbi ikú tó tóbi jẹ la fi ń ṣe ọkùnrin ni. ó pupa sómi ni. ìyàwó ọ̀rẹ́ mi mẹ́bà mi mẹ́bà mi mẹ́bà mi mẹ́bà mi <laughs> ìwọ ìwọ ọ̀lẹ́ èmi ni wọ́n lu ọ̀pá dúró wá. ọ̀lẹ́ fẹ́ fújà kò ní sẹ́ lápá ọ̀lẹ́ ò ní sẹ́ kọ̀ lábọ̀ ó gbólú ẹlẹ́bà nàrùn bọ́ọ̀ gba àwọn ẹ̀ bàbá ọ̀bá sàn owó ẹ̀ yẹ́lẹ́bà ni ó fa ọ lẹ́wù yá yẹ́lẹ́bà ni ó fa ọ lẹ́wù yá ah, pátápátá. ọmọ orin kan yà lọ sàwo <laughs> ayọ̀ lọ sàwo báyà mi. mo dòjì ń dónú. <laughs> ìgbà àwọn tí ẹ kọ jẹun kí n tó jẹun. ẹ ń re olúwa fún mi sì ń dá tàló tàló tàló bá ti rí ẹ mú báyìí sátidé. òní ni. àní àwa lówó lọ́wọ́ iná. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀ọ́tọ̀ fáǹsì rìn ó ti mọ̀ pé bọ́ọ̀bà ló lọ bẹ́mi bá ti ní olówó náà nù yá jẹ ń tán. Okay Karị ọ̀dọ́ mo pé ẹlẹ́mu káre ìfẹ́ mu ọ wàá mọ̀ ọ kíní kan wà o ká tó relé mu ọmọ ọ lọ rèé pààrọ̀ aṣọ rẹ̀ ìyá ọ̀bá bàbá tán ojú wọn mi wà nílé ẹ mu ẹ bó mi báyìí orí tí mo fi kàsáńdà lérí àdí àgbọn ó rí pé mo wà òótọ́ dẹ̀ ni òótọ́ ni. ìwọ náà wàá lọ rè lọ rè pààrọ̀ ẹ̀wù kí kárọ̀ lọ. mo tiẹ̀ láìkì aṣọ rẹ̀ yìí gan. ẹ bọ́sí kọ̀rọ̀ kọ yẹ̀ wò àlòkù ọmọ ọkọ̀ rà bọ́ba dára kọ̀ sanwó bí ọba sì dára kó filẹ̀. ọ rí ẹgbà mọ́ra mo tú mo tán rán ni ṣe lọ́sẹ̀nu bí ìsòkòtò kẹ̀m̀bẹ̀ mo wá tú mo tán rán òòrì pọ̀ wá yẹ mí báyìí èmi àríbá ti sí òpin nìsín ẹ̀gbọ́n ọ̀rọ̀ gbogbo lórí owó ní dálé ìwọ náà wè mí báyìí ìwọ náà lọ́ọ̀rì pààrọ̀ aṣọ rẹ̀ àwọn èèyàn pàtàkì ní wálé ní wádọ̀ ọmọ òpin ẹlẹ́mu. bàbá ti jẹun tó ń sìn kí sáré lọlé kí n pààrọ̀ hmm. káwá dọ̀rí tí ọ̀dọ̀ òpin ẹlẹ́mu ẹ̀ bí ọ̀dà kan. ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún iṣẹ́ o. ẹ̀yin arábí ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún iṣẹ́ o. ọ̀pọ̀ láhùn bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. ọ̀pọ̀ láhùn bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. àní. asọ̀kò pẹ̀yẹ ó wà láhùn ló fún iṣẹ́ o. àtàndá ọmọ yìí dó ló wí sọ kò pẹ́yẹ. ó wà láhùn ló fún iṣẹ́ o. àní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ẹ̀yìn aṣọ kò pẹ́yẹ. ó wà ló fún iṣẹ́ o. ọ̀bọ̀ láhùn bẹ ènìyàn gbàgbé. ọ̀bọ̀ láhùn bẹ ènìyàn gbàgbé. ayé ẹni máa kú lọ́la tó ń dogun ọdún. ẹ̀dá ò lágbára kan àyàfọ́ ọlọ́run ọba. kẹwàá wo lé ayé tó tó ẹni máa kú lọ́la tó ń dogun ọdún o. ẹ̀dá ò lágbára kan. Ah, ah. àkẹ́yìnsí ò gbọ́ sùtì ìrí ẹlẹ́gàn ló dàrú máa jó lọ́ọ́ mò ń wẹ̀yìn rẹ̀ àyìnláde mọ̀jọ́ lọ́mọ wẹ̀yìn rẹ̀. ọjẹ ọjẹ yára ilé o. ẹyẹ jẹ́ mi kì í jẹ́ mi lé tó bá tó ti tó ti ti ọdún ọdún. yẹn kọ́ màá wá sùn. ẹ wá wọlé ayé ẹni máa kú lọ́la tó ń dogun ọdún. ẹ̀dá ò lágbára kan o. ẹ̀dá ò lágbára kan àyàfọ́. àní ìrànpọ̀ bọ̀ lọ́. ṣe tó tó ètò yìí tẹ́ ẹ̀dá fẹ́ ra wọlé. bẹ́ẹ̀ dábàá mọ̀ fẹ́ bá ti ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ẹ̀dá wa lọ ra wọlé. wípé ọgbọ́ lọ́hùn-ún bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. ọgbọ́ lọ́hùn-ún bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. ẹ wá rí wípé ilé ayé fẹ́lẹ́. ẹ̀rọ̀gíọ́ ẹ̀rọ̀gíọ́ ìyá Kasimu ẹ káàárọ̀ ó sẹ́rọ̀gì lónìí ó da ọ ẹ ṣeun ẹ̀rọ̀gíọ́ ẹ̀rọ̀gíọ́ ẹ̀rọ̀gíọ́ ẹ̀rọ̀gíọ́ ògì àpòpọ̀ ẹ̀rọ ògì ó ẹ̀rọ ògì ó ẹ̀rọ ògì ó ẹ̀rọ ògì ọmọ lógìdé o ẹ̀rọ ògì ó ẹ̀rọ ògì ó ẹ káàárọ̀ ọmọ lógìdé o. ẹ káàárọ̀ ọmọ ológìdé o. ẹ káàárọ̀ ọmọ ológìdé o. ẹ káàárọ̀ ọmọ ológìdé o. ta ni. ẹ ẹ jáde. Sani. Sani. Òdò ní ní bàtà. Ẹ ah. káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ alágbàfọ̀ ń kọ́. Wọ́n ti jì. Àmọye ògì tí wọ́n fẹ́ lónìí torí lọ́jọ́ ọ̀sẹ̀ báyìí wọn a máa ra méjì. Ẹ ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́kọ padà tó bá ti padà wọn ò ti jí ńgbà náà. Ah, ọmọ ajé ọ̀dà ẹ̀yìn lọ fi sí orí lọ jí wọn lọ jí wọn àbí kó fi sórí tábìlì wọn bẹ̀ yẹn ṣó gbọ́. ó dáa. ó dáa bọ̀. fẹ́ dá wa lóhùn. mọ̀nsìn ni tí ń sùn rárá ni ẹjí á fi ran. Eh, eh, mo bá ayé yẹn. Eh, ìyá mi. ẹ káàsán oje ẹ etí ni ẹ bá rán kò yá pọ̀ kẹ̀kàn bá rán díẹ̀. wọn ò faṣọ àkísà sẹ́wọ́ o. ta wà lálákìsà. ṣé yìí ṣàkísà mo ní sẹ́lẹ̀ yìí ṣàkísà ìtọ́yanu kalẹ̀ bí ẹnu ọ̀ ní ṣé ìṣàkísà ṣàkísà kọ́ yìí. owó kù ti dọ́wọ́ yín kẹmọ náà ló kù. rárá nbá ṣiṣẹ́ nbá kówó rẹ̀ fún ọkọ ọmọ bá ń ná ni. ọlọ́run ò tiẹ̀ ní jẹ́mi ò náwó àìmọ̀dí tèmi. owó àìmọ̀dí ẹ wà àǹtí alápá ganga ẹlẹ́nu dúró pọn bí ẹnu pẹ́pẹ́yẹ ẹ ọmọ inú rẹ lówó onífàyàwọ́ ló ṣe ó ìfẹ̀yìn wọ́kọ̀ ní tiẹ̀ ó tó rí bíi bẹ̀ǹbí ọ̀lẹ́. <laughs> ẹ ṣe adúpẹ́. ẹ bú wa kẹ ẹ gbáke kẹ ẹ tó sorí bíi kóńgò gàrí. èmi lórí mi rí bíi kóńgò gàrí ọwọ́ àdàbà ètò gàláyà bíi òkè ìbàdàn èmi ni èmi ni lórí mi rí bíi kóńgò gàrí lẹ́nu tiẹ̀ lẹ́nu tiẹ̀ tẹnu ẹ̀rí kúlúbọ́ bíi ẹnu àgbọ̀nrín lẹ́nu rẹ. ẹ ṣe mo dúpẹ́ adùnbárì má yẹ ni ọjọ́ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀. èmi. ẹ kó sì lọ. ah wọ́n bu ọ̀wọ́ lé ni. àbúwọlé ni n ò bu ẹsẹ̀ rẹ tọ́lẹ̀ mọ́lẹ̀ pẹ̀tipẹ̀ti bí ilé àná èmi èmi ló kù ah, ẹgbà ni ẹlàjà. ní kíní burúkú ẹlẹ́ẹ̀kẹ́kẹ́kẹ́ bí ìpìlẹ̀ sákárẹ̀ ńgbà àwọn ọba bẹ̀rẹ̀ lù èyí ọ̀gá àwọn sákárà ńgbà wọn ọba bẹ̀rẹ̀ àtàwọn olómele wọn lọ́mọ gbọ́ kẹ̀kẹ́kẹ́kẹ́ kẹ̀kẹ́kẹ́kẹ́ ó ti fi ìranu àfi kéèyàn mọ́ gbà náà bí mọ́ kéèyàn gbà bí ó lòsì. gbóòkú tí ó gbé òkú bàbá náà lọ sí ilé ìwòsàn ìjọba fẹ́ẹ́ dé tóra ń láti gbé lọ sí ilé ìwòsàn ìjọba fún àyẹ̀wò ṣùgbọ́n sì mú láti gba òun lẹ̀ lẹ́nu yín <clears throat> ọ̀rẹ́ wa orúkọ ẹ o. ọ̀jẹ̀lábí anímàṣàhùn. ibùgbé. ìyín náà mò ń gbé ojúlé kọkàndínláàádọ́rin òpópó rewọlédé. Hmm, ètò wọlédé lónìí ìyàtọ̀ iṣẹ́ kí ló ń ṣe o. ah mo níṣẹ́ lọ́wọ́ à ń bẹ lọ́hùn náà ọwọ́ ẹ̀ mo wà báyìí. bọ́ọ̀ ló ṣe wá ń jẹun èé ṣe. mo níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ mo ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn oníbàtà ẹsẹ̀ lóge kó tó di pé wọ́n dá mi dúró. ọmọ ọdún mélòó ni ẹ. mo tó ọmọ ọdún méjìlélọ́gbọ̀n báyìí. ṣùgbọ́n ìwọ ló kọ́kọ́ rí òkú bàbá náà. irọ́ o èmi kọ́ o ọmọ ológì ló kọ́kọ́ rí kó tó wá sáré pè mí kí a tó jọ wá lọ sí ibi tó kú wà. ọjẹ ẹ̀yin mélòó lẹ ń gbénu lé àwa méjì péré náà ni. o gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ ti wa. mú láti bí ẹ ní ìbéèrè kan sìn tó sì láti dáhùn. ọjẹ ǹjẹ́ ìwọ ló pa àdìo alágbàfọ̀. Ah! kọ́bùrù ṣé ojú mi dojú apààyàn báyìí ẹ gbàgbọ́ wípé mo lè bá aládùúgbò mi jà kí n fọ ní nǹkan lórí kórìí rẹ̀ ọ̀fun káyágáyágá báyìí. ìbéèrè làbí ọ o ó wá kù sí ẹ lọ́wọ́ láti dáhùn bóyá bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Ah, bẹ́ẹ̀ kọ́ o èmi ò e, e, èmi ò mọ nǹkan kan pa o bẹ́ẹ̀ kọ́ o. kínní ni ta ló jẹ́ fọ̀bẹ tó nù jẹ́sù. ẹ ẹ gbọ́n bí ẹ̀yin ìjọba ẹ ṣèwádìí ọ̀rọ̀ náà fínífíní kẹ́ẹ̀sì máa pààyàn náà torí ọ̀rẹ́ mi ò lè dá tata pabìlì ń ta sí pé ó pààyàn. ẹ dákun alàgbà má fi lọ mi ń dá sí ojú gan lẹ́bẹ̀ẹ́ tí ṣé wọ́n ní á fọ̀rọ̀ lọ ni àbí wọ́n ní á bi léèrè ọ̀rọ̀ tó fi ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀. Ah, ah, ah! ẹ dákun alàgbà sóun pa. ṣé ẹni tó bá pa yẹn wọ́n máa kọ́ síwájú. sóun lọ pa. owó àtijọ́ ní ìjọ ń bọ̀. ṣé wàá máa bá ní gbélé kí wọ́n fa ní sẹ́yà. ó ti tó ó ti tó. ẹ lè kó àníṣe wa àwọn ọ̀sà ipá wa láti rí wípé ọwọ́ tẹ̀ ń tó ṣiṣẹ́ ibi náà. ó yá ẹ jẹ́ a ọlọ́run fún yín ṣe o ẹ dákun ẹ bá wa ṣàwárí olórí burúkú apààyàn wọn ni yóò ní bàjẹ́ o bẹ́ẹ̀ dá ẹ bá jọ ẹ mi ó ká fún ẹ bẹ́ẹ̀ dá dákun ẹ dì ọlọ́run sì mọ ọlọ́run mọ ọlọ́run mọ ẹ dákun ẹ bá wa wọ wọn kan o ẹ bá wa wọ wọn apààyàn kan àwọn olórí burúkú olóòsì wọn pa o. bàbá ẹjọ báwo lẹ ṣe ń ṣe báyìí táwọn tí ó tífìlà yín nẹ̀rọ bí òpó wáyà. ó de ní. ẹ kí n tójú èèyàn bá tókun máa ṣẹ́ ní yàrá. ẹ tún bẹ pè mí náà ẹ lérè mi pa ẹ tẹ́ ẹ lè palẹ̀ pọ́n. ọjẹ wọlé lọ. Ah, ọmọ ṣe wọlé gbọ́dọ̀ gbọ́ bọ́ọ̀bá tí kàbùkù lórí òkú ara rẹ ò ní balẹ̀. èmi ó kàbùkù sóun lọ pa sóun tó pa. sọ́ọ̀pọ̀ òǹdípò ni tí ọ̀bá tí kàbùkù lórí òkú yìí ara rẹ ò ní wálẹ̀. èmi bẹ́ẹ̀ ni mo sọ. àmúnilẹ́yìn ẹni ó rí ìkórìtà mẹ́ta ní lẹ́yìn àgbẹ̀bọ̀ wọ́n wọ́n rẹ̀ yìí yín. ẹ fún amọ́ lẹ́rí ọlọ́run ó bòsùn láyé jẹ́ o àti ẹ fún àtọ́sùn tí ó bá fojú dé èédú èédú ní ibà tí a jẹ́ o lójú ìwà báyìí tí ó ṣe bàjẹ́. ìwọ ẹnu ẹ lọ́wọ́ ọ̀run ni wọ́n bọ̀ ó lọ sí. alárabàlúbalú. ọ̀dọ̀ ìwọ ẹ lọ́wọ́ ẹ lẹ́nu ìwọ. ọ̀sán bínú ọmọ kò sí ti ọ̀sẹ̀ lẹ̀. mo bẹ̀ yín ẹ bá mi gbọ́rọ̀ kẹ́ wá wáyé ènìyàn ní ilé ayé yìí o. gbogbo ayé mo bẹ̀ yín kẹ́ bá mi gbọ́rọ̀ kẹ́ wá wáyé ènìyàn ní ayé yìí. bájì lówùrọ̀ Hello. Hello, o ẹ Emi ní àyín o. ta ló ń tọ̀wú o ta lolúwa rẹ o. èmi ni o ìyá ìyá mi ẹ máa o ẹ ra ṣé dáadáa ni. a èmi ọmọ yín ni ewé jẹ́. ewédé. ọmọ ewédé àìró. ọmọ adépàtẹ. bẹ́ẹ̀ ni ìyá. Ah, ilé olúwa mi. ilé ọkọ ìyá mi. inú ojú yìí ni mo fi bẹ́ẹ̀ ríran tààrà mọ̀. ṣé dáadáa ọmọ ewé ilé ọmọ ó tó jẹ́ ilé mi. wọ́n mọ̀ rí ọ. ìyá mi hm? ẹ gbà owó àdúrà yín rèé. Ah, èmi nìkan tán ah, eléyà wà pọ̀ jù ah, àṣírí ọmọ máa bo o ṣe ọkọ ìyá mi o. ìyá èyí ò tó wọn àdúpẹ́ sí tẹ́lẹ̀ ààyè ni ò sí àmọ́ báyìí ààyè ti wà wọ́n sì máa yọjú sí yín dáadáa o ṣé ọkọ ìyá mi. ẹ ṣeun ìyá mi. o ṣé mo dúpẹ́. ẹ ṣeun. àṣírí ìrí ò tú àṣẹ. àṣírí ìrí ò tú. àṣẹ. ọmọ ewé ilé wá dúró. ayẹyẹyẹ ayé má le o mo ráyè o mo sáfáyé yìí o. ayẹyẹyẹ ayé má le ká sọ orí ọṣẹ tí n ó fún ọ yìí. Mm. Ọ ọ̀pù yín kínní ń bẹ̀. ọ máa fi fọrí báyìí ọmọ pé. àìfọ̀rọ̀ pápá lẹ́ja. àìfọ̀rọ̀ pápá lẹ́ja. àìfọ̀rọ̀ odò lépo àfè. àìfọ̀rọ̀ odò lépo àfè. àìmọ̀rúkọ ejò kò bu ní jẹ́. àìmọ̀rúkọ ejò kò bu ní jẹ́. bàbá morúkọ ọkú kò lè pa ni. bàbá morúkọ ikú kò lè pa ni. bàbá sọdọ àṣẹ. ọtán. àṣẹ ẹ ṣeun ìyá mi ẹ ṣeun gidi gan-an. Hmm. ọkọ ìyá mi. ẹ ṣeun ìyá hmm? ọlọ́run ó lẹ lọ́rẹ̀ mi yín a máa rí yín bá ẹ ṣeun o ẹ ṣeun ẹ máa wọlé o ayé ayé máa ní nǹkan o ẹ rọra o ẹ wo ayé aṣọ kò péye owó ọlọ́run o ló fún wa ṣe o ayé ayé ayé máa ní nǹkan pọ̀ lásìkò yìí lọ́jọ́ iwájú olúwa ọba tó ń sọ wá lọ. tó ń sọ wá bọ̀ adúpẹ́ lọ́wọ́ ọ̀yá àmì àgbà tí ò ní jẹ́ ká pàṣẹ láyé Maiduguri ẹ̀sẹ̀ púpọ̀ o ẹgbẹ́ ìwé ńlá tí ń bẹ ní Maiduguri ọmọ Ẹ̀gbá ni wọ́n wọ́n ń jayé wọn bó ṣe tán àpọ́nlépọ̀ ò lọ́jọ́ tí mo yọ sí wọn àpọ́nlépọ̀ ò lọ́jọ́ tí mo yọ sí wọn owó tí wọ́n ná ò lóǹkà àwẹ̀kẹ́ ló dé tó o sì ń sùn bí àásẹ̀ ọ̀sà ìsùn ni àbọ̀lọ̀ sóòru àbọ̀gbádì ẹ̀ bá eh, yóò tó gẹ̀. báyìí délé tán báyìí délé tán. ẹ̀yìn rẹ ló dé mu fine gbélé tán. fẹ́ńdọ̀. bàbá o báyìí délé tán. bàbá o. fẹ́ńdọ̀. bàbá o. lẹ. ẹ̀ ǹlẹ́ bàbá. Eh, <laughs> yóò dìwó làárọ̀ yìí o. bàbá eh? kódà kò dín ó tún lé mẹ́wàá méjì sí. Eh, ọ̀kàrì oníye tí mo rà ní mu wa. bàbá o nítorí ẹ̀wọ̀n méjì <laughs> tó ọmọ o ọmọ agbókù ajé méjì. ìjàmbá tà fún jàmbá rà. ṣé wọn sá ti ìka gbẹ káwa ò lè rí ti àkànbẹ. nílà àtúnwí wọn ò lè tí ì ka àmọ́ tọ̀lẹ́ńtọ́ kojú ìwé kìíní ọ̀tọ̀lẹ́ńtọ́ ka kejì kẹta ìkẹrin ìkẹrìndínlógún wọ́n yẹ tí ì o. Baba ó ń gbóná fẹ́lí. yóò dà fún ọ. bàbá o. bàbá tiẹ̀ lọ kárí ọmọ náà. láyé lè kàn. mo tiẹ̀ ń kọrin lẹ́ẹ̀kan ọ̀hún gbọ́n mi gbẹ́yìn gbọ́n mi gbẹ́yìn ẹ̀yìn àwo àpàlà tó ṣẹ̀ṣẹ̀ ra ń. bá a mú wá. owó lọ́wọ́ mo fúnra rẹ. èmi ò ní nǹkan jò n ò fi para ẹ kò lè fi náà. ìròyìn tó ń fẹ́ ó yé mi bí kí n dé ní ìsìnkí pẹ̀tọ̀ ọ̀daràn kan bẹ́ẹ̀ lu ọ̀pá àyàn mẹ́fà. bí ń pa kúkúrú ní pa gúngún obìnrin kan wọn lọ́jọ́ máa gbé wọn ò rí o gbogbo akitiyan gbogbo àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pàbó ní jásí wọ́n ní ọ̀ká sọ̀rọ̀ kọ́ mọ́ bọ̀. wọ́n wá pè ọ́ ìbálẹ̀ rárá rẹ̀ ó yà gàgà òkú ajé. wọ́kìlù mọ̀ adékẹ́lẹ́ bọ́ yọjú. òkú ajé ọ̀gá rè ọ̀rọ̀ ẹ yé mi. míyàn bá ṣiṣẹ́ ṣiṣẹ́ fún ìjọba àtijọba ní òwá sí mi ó jẹ́ olúwa rẹ̀ ní òsínmi kó lè gbádùn ara rẹ̀ ni. ìjà pàtàkùn ọ̀daràn lẹ̀ ọ̀daràn pọ̀ àwọn apààyàn olè fọléfọlé àwọn agbégidáná àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń de táì mọ́rùn kówó ìjọba jẹ. àwọn ọ̀bàyéjẹ́ tí mátàǹpàkò báyìí tẹ yínkì tí wọ́n fi tẹ fáwọ́sà kó sanwó òkú ọ̀run. òkú ayé ní ìfọwọ́ òkú bọ̀wé. ọ̀daràn pọ̀. gbọ́mọgbọ́mọ gbé bàbá gbé bàbá gbéyàgbéyà. Gbé lóríṣiríṣi báwọn ni wọ́n wà. àmọ́ gbọ́ ò léyìí <laughs> gbà ó bí mo bá lè parí ìsinmi yìí. ẹ̀yin ọ̀daràn. ayé ayé ayé mà lè o ayé ayé ayé mà ní ìkà o ẹ wo ayé aṣọ kò péye. màrá ìbọn kò tó ìrẹ́dá kò kò mí ire ire bí ayé ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ lò. àwọn ọlọ́pàá ìtún dé sẹ́yìn wá báyàn sọ̀rọ̀ ẹ mo bá sọ̀rọ̀ ẹ ni lẹ́sùpàdé òkú láìsí mọ́ lẹ́bí ẹ̀ àbúrò wàhálà kí mo kó sí. alàgbà àṣekò ní. ẹ wo lẹ o. ẹ mọ̀ kó ara fẹ́ ra kù ti ọ̀rẹ́ yín. ẹ ṣeun. kú ọ̀rọ̀ èèyàn. ẹ ṣeun. ẹ afẹ́ bá ní gbólóhùn ni ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ah, òun ò sí bí ọjà bàbá ọ̀rẹ́ mi àdìó lọ láàárọ̀ kí n dé lálẹ́ ẹ rí bẹ́ẹ̀ ó ti já mi lẹ̀ ó ti lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ṣé lẹ́nìkan fi igi tàbí irin lu bàbá náà lórí fọ́ ṣé ẹ dákun ta lẹ lọ́ta ẹ̀. ọ̀tá ah, n mọ̀ tẹ́ ẹ ta ní ọ abá àdìó sọ̀tá ewúrẹ́ ọmọ lé olódì lọ́rọ̀ àdìó kò sẹ́ni tí ò fẹ́ràn ẹ̀ èmi nìkan lọ̀tá ẹ̀ bẹ́ẹ̀ ni èmi lọ̀tá ẹ̀ ṣé wàá rí pé mi lọ̀tá ẹ̀ báyìí ṣé rí pé mi lọ̀tá ẹ̀. ẹ̀yin àgbàlagbà náà lẹ tún ń ṣe báyìí. ẹ ṣeun ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ ṣùgbọ́n ṣá ó láti jẹ́ pé ẹnìkan wà tó kórìíra ẹ̀ tó fi lè lọ figi lù lórí fọ́ bẹ́ẹ̀ òǹtọ̀hún sì tún wọ yàrá ẹ̀ ó tu lẹ́bẹ́lẹ́bẹ́ àmọ́ nǹkan tó ń wá ṣé aláfẹ́ ni àdìó ni nígbà ayé rẹ̀ ó ní àwọn aṣọ mèremère tó lè wọ̀nyàn lójú tó bẹ́ẹ̀ àbí àwọn ohun ọ̀ṣọ́ wúrà àbí òkúta ayebíye tí olè náà lè fẹ́ jí gbé. àdìó ìṣerú fáàrí tẹ́ ń sọ yìí ah! ó mú mi rántí ọ̀rẹ́ mi àdìó alágbàfọ̀ ọ̀gá ọlọ́pàá àdìó yìí ra aṣọ olówó ńlá aṣọ alábọ́ọ́dé ni àdìó máa ń rà ṣùgbọ́n ní àmúyẹ aṣọ tó bá wọ̀ déédéé ara ẹ̀ ní í ṣe bí gan bímọ ni àbùkù ara rẹ̀ nìkan ní apá kan tó bá la rẹ̀ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan ah gbajúmọ̀ làdìó ọ lọ àdìó ti lọ. ṣe alàgbà. Hmm, ṣeun mo dúpẹ́ o ó dàbọ̀. ẹ ṣé o. ayé ayé má bí ẹ wo ayé aṣọ òkùnkùn ẹyẹ owó ọlọ́run o ló fún wa ṣe o ayé ayé ayé má ní ká o. ìgbà ogun ogun lóko ayé ló sọgbà dọ̀. ayé ayé ayé má ní ká o ẹ pẹ̀lẹ́ o. ẹ kú dédé wò yìí. ẹ jókòó ẹ ṣeun bọ kí ni ká ṣe fún yín o. ẹ nípa tí baba alágbàfọ̀ mo ṣe wá mo káṣọ fún kọ́ bá ń fọ̀ ó sì pé òun ó kaṣọ wá ní òpin ọ̀sẹ̀ kó tó di pé a gbọ́ ti èyí tó ṣẹlẹ̀ sí. ẹ mo wá wá láti wá mọ̀ bóyá ẹ ti yọ̀ǹda nísinsìnyí. fún oníkúlùkù nísìnyí láti wá gba aṣọ rẹ̀. ó tó aṣọ mélòó tẹ kó fún fọ aṣọ mẹ́rin péré ni mo kọ́ fún un agbádá kan bùbá kan àti ṣòkòtò méjì bí n bá rí aṣọ mi láàrin ẹgbẹ̀rún aṣọ ń dààmú. tó bá di ọ̀la kẹ́ ẹ pàdé mi nílé bàbá alágbàfọ̀ ní nǹkan bíi aago mẹ́wàá. ẹ ṣeun ẹ ṣeun o ẹ dákun bí máa ń bọ̀ kí n mú aṣọ wá fún yín torí àwa kò sínú àwọn ẹni tí ń gbẹrù lórí àgbàlagbà àìsì kì í yáwó lọ́wọ́ bàbá oníbàbá àìsì kì í fọṣọ àwìn owó rèé aṣọ rèé ń tiwa. bó ṣe yẹ kó rí náà nìyẹn bọ́mọlúàbí ṣe ń ṣe nìyẹn ẹ̀ẹ́tẹ́ bá ti ń bọ̀ lọ́la kẹ̀ mówó dání. ẹ ṣeun. ẹ gbọ́ná ṣé ṣekú ni ló ń yáwó lọ́wọ́ bàbá alágbàfọ̀ ṣe bíbi tá a ṣòpá bá lẹ́ni sí náà ní kọ̀dí sí àbí. mi ò wí bẹ́ẹ̀ o bàbá bàbá alágbàfọ̀ ò pé ṣekú ni ní yáwó lọ́wọ́ òun o kódà kò dárúkọ ẹnìkankan ó kàn sọ pé aláìní tìjú ọmọ kékeré tí fẹ́ gbowó lọ́wọ́ àgbàlagbà tí ń farúgbó ara fọṣọ ó tún sọ pé ọmọdé kan lè gbowó lọ́wọ́ òun nítorí òun ò ń sòmùgọ̀. ẹ̀ẹ́dọ́nà ó tó gbàwó tó ti bá yín sọ àwọn ọ̀rọ̀ yìí. aláìsùn ọdún tuntun lọ sọ bẹ́ẹ̀ mo rí iná bàbá. ẹ̀yin aṣọ kò pẹ́yẹ. bọ́wọ́ láhùn ló fún iṣẹ́ o ẹ̀yin ará bí ẹ̀yin àtọkọ pẹ́yẹ. ọwọ́ ọlọ́run ló fún ah, ṣe o. ọ̀bọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. ẹni tí ó kú téèyàn ó rí òhò rẹ̀ wọ́n ìfarapamọ́ fún o. táǹpà bàbá alágbàfọ. ngbà ah, àwọn èyí ṣàjẹ́ ah, bó mo ṣe lè mọ̀. ọ̀jẹ̀ gbogbo àwọn èèyàn mọ̀ rò pé wọ́n lọ́ọ́ mọ̀ pa bàbá eh, yìí. ṣé lóòótọ́. n parọ́ fún ọ wọ́n ní mọ́júmọ́ ọjọ́ tí bàbá yìí kú wọ́n lọ́ọ́ kan owó tabua kan ṣìṣe rántí o pé o sọ fún èmi gan-an wípé. ẹ owó ń bọ̀. Ah, ẹ mọ́jú ọjọ́ náà bàbá yìí kú. Ah, mi ò mọ nǹkan kan mi ò mọ nǹkan kan ah, owó. kí lẹ́yìn ṣe ń kọ̀rọ̀ ń bẹ́ o. ẹ ń gbẹ ń gbẹ ń gbèrò láàrin ara wa ni. ó yá ẹ máa bọ̀ ẹ̀yin méjèèjì ó yá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ dáadáa ẹ máa bọ̀ ẹ̀yin méjèèjì ẹ máa bọ̀ ó yá ẹ máa bọ̀ ó yá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. sáfẹ̀ mi náà. dáadáa ah. ọjẹ. ìwọ ló pa àdìo alágbàfọ̀. èmi kọ́ o èmi kọ́ o. kì í sòun. èmi kọ́ o èmi kọ́ o ó ń láti ní ntẹ́ ń ah, ah, ah, ṣe ń kọ̀rọ̀ ń bẹ̀ wọ́n. àṣe kankan àṣe kankan. ẹ má bọ̀ ó yá gbogbo ní ẹ má bọ̀. àṣe kankan. kẹ́ẹ̀dá kọ́. ẹnì ṣó. àṣe kankan. ẹnì ṣó. ẹ̀dọ́ ó yá ìwọ gbé àgbò yẹn wá. ọjẹ windo yàrá ta ni wíńdò yàrá mi ni. ta ló wá ní àpò yìí. èmi kọ́ o mi ò mẹ́ni tó ní o. bọ́ọ̀ ló ṣe wá débẹ̀. mi ò mọ̀ ṣùgbọ́n ah. dájúdájú èmi kọ́ mo ní n ṣùgbọ́n bó ṣe débẹ̀. o mà bó ṣe débẹ̀ lẹ́nu wíńdò rẹ. ọ̀gá ẹ wo wọn kọ wí á sára rẹ̀. wẹ̀mímọ́ àdìo ńlorúkọ àdìo alágbàfọ̀. bẹ́ẹ̀ni. dájúdájú ntí jàgùdà yẹn ń wá ẹni tó ṣiṣẹ́ ibi yẹn ní tó ń wá tó fi tú gbogbo yàrá lẹ́bẹ́lẹ́bẹ́ rè ah. ọjẹ́ ojú windo rẹ la sì ti bá. Ah, ah. tèmi ta. o jẹ jẹ́wọ́. èmi kọ́ mi ò. ọjẹ ìṣó yàrá ẹ. mo ní kọ́ nìṣó nu yàrá ẹ. ọ̀yà ọ̀yà ọ̀yà. nìṣó nu yàrá ẹ. ọjẹ wọlé wọlé. inú wà nínú ọjẹ nígbà wo ló wọ aṣọ ìkan yìí. ọjọ́ sátidé ni aṣọ yìí ni mo wọ̀ ńgbà tẹ́mi àtàyìnlá lọ jẹun lé ìyá kíkẹ́ ibẹ̀ náà la sì gbà lọ sí ọ̀dọ̀ ẹlẹ́mu tá a ti lọ mẹ́mu. kí wàá ní pupa tí mò ń wò mẹ́. ẹ̀jẹ̀. báwo ló ṣe débẹ̀. kò yé mi náà kò yé mi mi ò mọ̀ bẹ́jẹ̀ ṣe débi aṣọ tí mo wọ̀ kọ́bù mo fọlọ́hún ṣẹ̀rí kò yé mi. ọ̀jẹ̀ la bí ọmọ anímọ̀sá wọn mo gbà ọ nímọ̀ràn wípé kí o má sọ ohunkóhun torí pé bó o bá sọ̀rọ̀ à á kọ́ lẹ̀ à á sì lò ó láti fi bá ọ ṣẹjọ́. kọ́bù rẹ̀ jọ torí ọlọ́ àyìnlá òun wò mí ni. ẹ wọ àbí ẹ bọ́ ọgbọ́n tí ń wí wọ́n ní ẹrẹ́ jẹ ẹni tí ìjọba bá sì bá pa lọ́wọ́ rẹ̀ lọ́ọ́ yá. ọ̀daràn. ó yá. kọ́bù rẹ̀ jọ ẹ wò ó. ewo. ẹ má bínú ọ̀gá tí n bá dúró ti àwọn ọmọ níbẹ̀ ni wọn ò ní fún mi ní bátànì tí mò ń fẹ́ ẹ jẹ́ ká wọlé ká. ó ti dá a báyìí ṣe rí gbogbo àwọn ẹ̀rọ yín gbàgbà gbogbo gbàgbà ó lè fọyàn lórí ẹ jẹ́ àmọ́ ní tá a bá wá náà pọ̀ ẹ jọ ọkùnrin kan tán ń pè ní ọ̀jẹ̀ ọ̀jẹ̀lábí torí ẹ̀ là á ṣe wá ǹjẹ́ ẹ mọ ọkùnrin náà. ọjẹ ọjẹ ah mo mọ mo mọ ọ̀jẹ̀lábí mo ti rántí ẹ. báwo lẹ ṣe mọ̀ sí. èèyàn dáadáa ló jẹ́ èèyàn gidi ni kì í fàjẹ̀gbọ̀n ìwà ẹ̀ sì tutù bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ni máa ń sọ̀rọ̀ tó bá ti mẹ́mu yóò tán lálẹ́ kì í ṣe pé iṣẹ́ òdà tó wọn fi da dúró ń bì àwọn olóòtú àgbà ni wọ́n tún lé iṣẹ́ wa ṣe wọ́n sì ní ká dá ọgọ́rùn-ún òṣìṣẹ́ dúró àwọn tó sì kẹ́yìn dé wọ́n ní ká kọ́kọ́ gbá jáde ọ̀jẹ́ sì wá nú wọn. ṣùgbọ́n ẹ̀ ń gbèrò àti gbà wọ́n padà àbí. èmi ò lè dáhùn yẹn àwọn ọ̀gá ni wọ́n lè dáhùn ilé bẹ́ẹ̀ bá sì gbà wọ́n padà àwọn owó àṣẹṣẹ́yìn kan wà tẹ́ fẹ́ san fún wọn àbí. láéláé kí ló fẹ́ bá bẹ́ẹ̀ wá. nítorí ó dàbí ẹni pé ọ̀jẹ̀ ń retí owó tabua kan. Hmm. bó tilẹ̀ ń retí owó tabua kì í ṣe ní ẹsẹ̀ lókè nítorí pa ò lè sanwó téèyàn ò ṣiṣẹ́ fún ah, ẹ̀bùn lápẹ́lẹ́ ní àbí sàárà. ẹ dákun ọ̀gbẹ́ni fáwọlé nígbà tí ọ̀jẹ̀ wà lọ́dọ̀ yín ǹjẹ́ ẹ mọ̀ bóyá a máa ta tẹ́tẹ́. Hmm. rárá o nítorí pa ní àwọn kan tó ń fi mú fílẹ̀ fún wa fún àwọn tó ń ta tẹ́tẹ́ kò sórúkọ ọ̀jẹ̀ inú àwọn tó ń fún mi ṣùgbọ́n ó lè ti máa ta tẹ́tẹ́ ńgbà tá a dáa dúró lọ́dọ̀ wa yìí o. ẹ ṣeun ọ̀gbẹ́ni fáwọlé a dúpẹ́ fún àsìkò yín tá a gbà á máa rí yín bá. kò tọ́pẹ́ ó dàbọ̀ ẹ ṣé o. ẹ̀yin ya. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ariwo ṣubú ló pa mí kí lórúkọ ẹ. ni orúkọ ẹ. orúkọ mi ni ọ̀jẹ̀ anímọ̀sámú. ọ̀jẹ̀ àbọ̀jẹ̀. ọ̀jẹ̀ ọ̀jẹ̀ ni ẹjọ́ ẹjọ́ ẹ má lè wa ẹjọ́ ẹ má bà mí rẹ́. mo rí i pé o tán ó sì yẹ kí n sọ̀rọ̀ yìí lójú yẹn kọ́ bòrò wípé mo gbádùn iṣẹ́ tí ìwà àtàwọn ọlọ́pàá rẹ̀ ṣe lórí ọ̀rọ̀ ìwádìí iṣẹ́ náà fa kékeré gan. èwo hmm. ah, ni àwọn mi kanlẹ̀ sí mò ń gbóríyìn fún yín ni. Eh, ọ̀gá kì í ṣe wípé inú mi ò dùn pé gbóríyìn fún wa. Eh, ṣùgbọ́n e, nísàlẹ̀ ọkàn mi kò dá mi lójú wípé ọ̀jẹ̀ ló pa bàbá alágbàfọ̀. lóòótọ́ àwọn ẹ̀rí tá a rí tẹ́lẹ̀ jọ ó tọ́ka ẹ̀sùn náà sí ọ̀jẹ̀ àwọn ẹ̀rí náà mú pinpin. ṣùgbọ́n nínú mi lọ́hùn lọ́hùn kò kò kò dá mi lójú ju gbogbo rẹ̀ lọ ẹ̀rí lásán àfi báyàn ṣẹjọ́ kì í ṣe lílẹ̀ mọ́ lára lásán ah, ṣe rí ọ̀gá ọ̀rọ̀ náà kò kò tẹ́ mi lọ́rùn. èyí tá a ṣe kù. Ah. jẹ́ kí n pè kan nínú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kó bá wa dá sí ọ̀rọ̀. lóòótọ́ ọ̀gá e, èwo lẹ wá fẹ́ pè nu wọn. Um, ẹ jẹ́ ká pè Ajíbádé. nígbà wo lẹ wá máa ṣe bẹ́ẹ̀. lónìí náà ni ní ìsinyìí náà ni bá mi pè kan náà àwọn yín. constable. ọ̀gá. Okay. bá mi sọ fáwọn aláṣìṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí pé kí wọ́n fún mi ní nọ́mbà yìí ẹ̀sán ọ̀kan èjì èje àti àrùn. ẹ̀sán ọ̀kan èjì èje àti àrùn. ọ̀dà. ohun tá a bá fẹ́ kó bàjẹ́ ó ní bá a ti ṣe. Mm-hmm. Ah, ó ti dé. àjẹ́ àjẹ́. Ah, ọ̀gá pópó. ajíbádé abánilálejò bíi ogúndé. agojú olójúro kókókó ẹkùn ọkọ àwọn jàgùdà. ìkọ <laughs> ah, ìkọ ẹni fojú di pópó agbá pọ́npọ́ lórí ẹni fojú dàlà òun àgbàlagbà lọ́rùn di gẹ́ngẹ́rẹ́ títí. Oh. <laughs> Kò sáyé àṣàrò lónìí, jí a gbọ́ tiná tí ń jó wa létí aṣọ. À ń ṣèwádìí kan lọ́wọ́ lásọdùn, mo sì fẹ́ kọ́ ọ bá. Ṣé ti kú Àdìó alágbàfọ̀? O ti gbọ́ ń pa ẹ̀ tẹ́lẹ̀ ni. Hmm. Ó dáa. ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún yín o. ẹ̀yin arábí ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún yín o. ọ̀bọ láhùn bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. ọlọ́pàá ǹjẹ́ àwòrán bàbá náà ni. bàbá dán ó sì símọ́lẹ̀ lọ́kùnrin o. ìlà ẹ̀kẹ́ rẹ̀ yìí. ó mọ̀ dápọ̀ alápá kan rí. Hmm. àlá ní àpá. kò dájú pé ẹyẹ ìwọ̀n ìwó ń gbà tẹ̀ wá lákòókò. rárá sà rárá sà. Hmm. lóde o. ayé ayé ayé mà nìkan o ẹ wo ayé aṣọ kò pẹ̀yẹ owó ọlọ́run o ló fún wa ṣe o ayé ayé ayé mà nìkan. ẹ fẹ́ fẹ́ ẹ máa fẹ́ ẹ̀yin Abímbọ́lá Ọmọdéwálé Abímbọ́lá Ọmọdéwálé agbájẹ rẹ máa ẹ má máa ferú mòye jẹ́ o ẹ̀yin agbágẹ̀ rẹ̀ má dé aládé wọ́n ní ẹ má máa ferú mòye jẹ́ o ìjà alásọ̀dùn nìran ọlọ́dẹ ìjà alásọ̀dùn nìran ọlọ́dẹ kò kàn yín mọ́ ẹ̀fà rògbòsọ̀rọ̀ kò kàn yín mọ́. gúúsù rẹ mú mú ààrẹ ń wá gàlígà. ẹrú mo yẹ jẹ́ o. ìwọ <laughs> náà jẹ́ ìgbàládùn ìlú wa nù. falou aí. ó yẹ mi sọ bí ó bá mà lè mí kí ni yóò ṣe mo fi máa gún lẹ́mí ìwà kan rẹ mo fi máa gún lẹ́mí ìwà kan para rẹ lọ́sẹ̀ jẹ́jẹ́ ẹ̀mí òwe méjì o. lálá ni ìwọ ọ̀ráwọ̀ lálára rẹ̀ ni. èmi ò tiẹ̀ wá mọ̀ pọ̀ ga tó báyìí àfìgbà ó dìde. sórí bó ṣe ń wo òun gan ó sì jọba àlú ìwòye ìjọ hmm? tí ọba jọba bá a ṣe sọdún ẹ̀fẹ̀ fún un náà ni wọn ò bú pánábọ̀nsí là kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ bínú. ṣùgbọ́n kinní kan náà lọ́wọ́ bàjá o rẹ̀ jẹ́. Hmm. kí ká máa ṣe bí agán nìkan orí rẹ̀ lè yí nísìn ó lè lórí igi lòun ó ti máa lùlù sékè tí ì yàlù òun máa ń yàlù ni tó bá lùlù títí yọ yàlù ni ó máa ń dá gbèsè sáwọn tó nílù lọ́rùn dá gbèsè sáwọn olùlọ́rùn. ìjàmọ̀ gbẹ́fẹ̀ lọ ìjàmọ̀ gbẹ́fẹ̀ lọ <laughs> ìjàmọ̀ gbẹ́fẹ̀ lọ. ìjẹta àbàtúnṣe fi ẹ wà o. ẹ gbọ́ ẹ ẹ fẹ́ yìí ibi ìjọ mélòó mélòó lẹ mọ̀ ṣe. gbogbo ìgbà tí a bá ti fẹ́ jọba àwa máa ń fi ṣàìsùn ọdún ni kẹ́ ẹ múra sí. ìmọ̀lá rí bá rí. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. tá a ti ẹ̀ gbọ́ ni wípé ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń ṣèwádìí lórí ikú pa àdìó mm. ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni. Ah, ṣé ọ̀rọ̀ tèmi lẹ́ẹ̀kàlẹ́ wọ lẹ́ẹ̀kàlẹ́ yá. Ah, ah, ìwo làbúrò kóléyà eh, ẹni tó kàn wá ń bẹ̀ ni pé ṣé mọ̀ pé kò jẹ́ ká máa fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fúnra wa nǹkan kan náà ni wà. ṣebí wọ́n ní wọ́n ti mú ẹni tó pa àdìó ó sì ń bẹ láti mọ̀lé gẹ́lọ́ <laughs> eh, kọ́ ni eh, ọ̀rọ̀ kàṣìlẹ̀ yún un lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àwa ọlọ́pàá gan-an fúnra wa á gbà pé ọ̀jẹ̀ ló pa àdìo. ẹ̀dùn ọ̀jẹ̀ kó tún pa àdìo kí lè wá tì mọ́lẹ̀ tẹ́ so mọ́lẹ̀ bí ẹran sí níta sì ń gbọ́ ni pé wọn ò gbàdúró rẹ. ọ̀rọ̀ tó nídùúró yìí gan-an ni tá rò ní pé bá a bá lè rẹ́ nìkan tó lè yọjú àbí èèyàn méjì kán wá ṣèdúró ọ̀jẹ̀ lábí n kò sì ṣe ọlọ́run ti ń ṣe o yóò bọ̀ ọ̀nà rẹ̀ díẹ̀díẹ̀ náà lókù abẹ́lé dúró fún ni. dúró fún ta ni. ọjẹ ni. kí n dúró fún apààyàn ṣé n ta torí ẹ̀ wá nù bóun lè yan ọlọ́pàá ṣe burú ìkàmọ́ níyìn kí n dúró bá pààyàn. ajé ayé òrí ṣe ń gbé ọ̀bọ̀ àfihàn. irọ́ ẹ màlàgbà ṣe kò ní ẹni sùúrù ẹ kò lè tó bá wọn tí mò ń sọ ni pé. ẹ à lè sọ bóyá ẹ lè màrà bàtàn rẹ kan. ọ̀dọ̀ mi lè wá àwọn wàrà bàtàn rẹ wá ṣùgbọ́n tí mo mọ̀ ni pé ọ̀jẹ̀ ṣe ọmọlúwàbí ọmọ dáadáa ni hmm. tí n bá ṣiṣẹ́ lọ́wọ́ ń ta ń bẹ̀ ń gbogbo ìgbà tí bá ń kọjá lọ wájú mi bá ọmọ dọ̀bálẹ̀ ni ọmọ kí mi àmọ́ pọ́n mi lé àfi bí àlámù ní ṣe máa ń dọ̀bálẹ̀ ń wọ̀n mẹ́ni kankan mọ́ mo sì mọ̀ pé òun àtọ̀rẹ́ mi ni ẹjọ́ ń gbélé fàkátì àìtán fàkátì àjọ wọn mẹ́mọ́ kì í tí mo mọ̀ nù. àdìo ńkọ́. àdìo ọ̀rẹ́ mi tó ṣaláìsí àtijọ́ hmm. n ò kófìrí mọ̀lẹ́bí kankan rìn pé mi rí o n ò n ò kankan èmi nìkan a pé kó tó ṣàìsí ẹ̀yin lẹ́jọ́ mọ́ ń ṣe wọléwọ̀de àmúrẹ́ nílò de àmúrẹ́. ẹ ẹ yọ yọ ah, bí tí mo sọ̀rọ̀ lọ́kàn o tí mo sọ ni pé ọ̀rẹ́ kémi pẹ̀lú ọjọ́ ẹ̀yin ọlọ́pàá ṣe máa wọ́nà bẹ́ẹ̀ ṣe dẹ tàkùté tẹ́ fi mú yàn lọ́wọ́ kí ni máa ti ń báyìí. síbẹ̀ ojú ó bọ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ kìbọn lọ́rùn. rí bẹ́ẹ̀ iná ẹ̀gbọ́n tẹ́ ẹ wí ah. tàkọ́kọ́ ẹ pé òun àtàwọn ọ̀rẹ́ rẹ o. èyí tó tún kọ́gùn sẹ́yìn náà ẹ pé alábàtà yòó ni ah, ah, láì ṣàkúdà àyà nígbà tẹ́ ń bọ̀ lójú ọ̀nà ní ìsìn ọ̀ pàdé ọmọ lo pálọ̀ yìí nígbà èmi mo tún ṣe débi tí mo dé ọmọdé láti rákùdá àyà. alàgbàṣekọ ní kinní kan ni o ẹ rántí o pé ẹni tó bá ṣojú ó jẹ kó lè ṣe. dákun fojú àtẹ̀yìn sẹ́gbẹ́ kan ṣé kò wá dẹ́ta bùtẹ́ ọ̀rẹ́ sí lọ́wọ́ kí n sì mọ òwúrọ̀ ni. ẹ ń gbogbo ẹ̀ṣẹ̀ wa ń gbòdì lára yìí. yóò gbójú yóò gbámú ah. yóò gbẹ́tí yóò gbáwájú yóò gbẹ̀yìn kí lóun wí tí ó dùn yìí ṣé ọ̀rọ̀ àmọ́ jẹ́ nǹkan kékeré. kò lè tó bẹ́ẹ̀. má bàa sọ̀rọ̀ ẹ̀. ẹ wo ẹ dákun ẹ tí yóò ní bàjẹ́ ọkọ̀ ọba àtàdá sí ní sáyẹ́lẹ́sẹ̀ ẹ máa mọ yọ̀ǹda yìí. ọ ṣe ah, a padà wá ni. ṣé ìkan níbẹ̀ ló ń kú lẹ́yìn òkú délé ọkọ yẹn. ní tó ṣẹlẹ̀ ni pé bí mo bá tún ní ìbéèrè kan. ẹ dàpọ̀ mọ̀jẹ̀ ẹsẹ̀ rẹ ni o mọ̀jẹ̀ rí ẹsẹ̀ rẹ ní ìmọ̀ ah, dàpọ̀ jẹ́ ń bọ̀ sílẹ̀kùn. ní hmm, ṣe ni pé nǹkan tó wà níbí. Ajíbádé mo rọ́wọ́ ẹ̀. Ìwọ lọ sórí o. Àwọn òpin téèyàn bá ti bẹ̀rẹ̀ tó ń wo ìsà òkété. Orí ìgbà. Ẹ̀ wọ́n ní wọn ìrajà kú mo rí eléyìí o. Àgbẹ̀ ti wá rí. Tó bá nígbà.

ọ̀rọ̀ ìlú òye àwọn afọbajẹ ìlú òye ti ké sí ìjọba ìpínlẹ̀ àròsọ láti tètè lójútó ọ̀ràn òye sí òye olúwòye nítorí pé kò yẹ kí ìlú wà láì ní olórí fẹ́ jọba ní fẹ́ jọba ní fẹ́ tún wo fẹ́. ìwé ìrè ọmọ tuntun. ìwé ìforúkọsílẹ̀ ọmọ tuntun ni orúkọ ọmọ àdìo olúgbòdì olúgbòdì. ẹ àmọ́ dàbí ẹni pé wọ́n ti ṣe àbáyọ báyọ̀ kan níbí. wọ́n ń parúkọ dànù mo bá wò dáadáa ní wọ́n pe orúkọ ọmọ àdìo ló wà níbẹ̀ ó folúgbòdì sí i bó bá tún wò lọ lọ́wọ́ sàlẹ̀ yìí ibùgbé agboolé ajófólówó ló wà ń bẹ tẹ́lẹ̀ ó sọ di Baṣọ̀run ilé Baṣọ̀run ah, ah, ah. orúkọ bàbá Àyánṣọlá Àkàngbé sọ di Ògúnadé Arójòjòyè. níbo ni ìwé yìí ti jáde ìjọba ìbílẹ̀ Ìwòyè. Hmm. láìsí àní-àní ẹni tó ń bẹ nínú ìwé ó pọ̀ ju kàtàrí lọ. farabalẹ̀ ló ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún yín ṣe o. ẹ̀yin ará bí ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ o. ẹ jọ̀ọ́ bọ̀dá Ajíbádé ni mo béèrè. Ajíbádé. bẹ́ẹ̀ni. láti bo. láti ìlú iná ni. ṣé o sí. kò sí mo kàn fẹ́ bá wọn ní gbólóhùn ọ̀rọ̀ kan. Ajíbádé ọlálejò. ẹ̀lẹ́ o ọlọ́mọge. ẹ kúrò lẹ o. ẹ Ajíbádé lorúkọ mi àmọ̀ rí ọ. ẹ kó má bàa sí náà ni ọ̀rọ̀ lórí ikú bàbá alágbàfọ̀ tí wọ́n pa ní pópó ìrẹ́wọlédé ni wọ́n rí yín fún. ẹ jẹ́ àwọlé lọ sọ̀rọ̀ ńgbà náà. ẹ má ṣe ìyọnu ó ti dá báyìí. ó wá jẹ́ àsúmọ̀ ká lè sọ̀rọ̀ wa. tó làbẹ́rẹ́. ẹ ṣèbí lọ́jọ́ náà mo sin tòkunbọ̀ sí ọ̀nà ilé lèmi bá fi padà sílé. tòkunbọ̀ wo nu. tòkunbọ̀ kan náà ni. tòkunbọ̀ ohun ajẹ́ pé ọ̀rẹ́kùnrin rẹ àbí bó o ni. ẹ kì í ṣe ọ̀rọ̀ bínú ẹnu àwa ọ̀tẹlẹ̀múyẹ́ a máa lọ òkè lódò náà ni má bínú mò ń gbádùn rẹ. bí mo ṣe ń bọ̀ mo gba ọ̀nà ilé babalágbàfọ̀. Mm mo bá rí ọmọkùnrin kan tó ń lọ sí ọ̀nà ilé bàbá lágbàfọ̀ ah, nígbà tó dé ẹnu ọ̀nà ó wọ̀ tún ó wò sí ló bá yí gba ojú fèrèsé yàrá lọ. fèrèsé yàrá wo ni. fèrèsé yẹn ilé bàbá lágbàfọ̀ ló wà. dà mò ń gbọ́. kò tún pẹ́ sígbà yẹn mo bá tún rí ọkùnrin kan tó tún jáde láti inú ilé ìyẹn gbé àpò dání ká tó wí ká tó fọ̀ ló bá sọ àpò ìsódì kejì. wọ́n wá wò pé kí ló lè máa ṣẹlẹ̀ lọmọkùnrin bá tẹsẹ̀ mọ́rìn lẹ́sẹ̀kẹsẹ̀ ló fo títì òpópónà ìrèwọlédé sọdásódì kejì hmm. ọkọ̀ kan ti dúró síbẹ̀ fífònà tó fònà ló bá kó sínú ọkọ̀ yìí kóló ló bá lọ. mo bá dúró mo wò pé ah ìrìnsí àwọn ọmọkùnrin yóò máa mú fura dání. ó káre mo gbà fún ọ mo gbà fún ọ hmm. àti ipò orúkọ rẹ náà. fàdérera lorúkọ mi olùgbẹ̀bí nílé ìgbẹ̀bí àwọn ọmọ wẹ́wẹ́. fàdérera fàdérera ara ń tà ń fáwọn aráàlú nù o bí wọ́n bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa bí wọ́n ti ṣe yìí ìgbà mélòó la fi gbá wọn ọ̀daràn tán kúrò nílùú dà fàdéèrà eh, ọkọ̀ tó lóorí lálẹ́ ọjọ́ náà eh, bóyá o lè rántí nọ́mbà tó wà lára rẹ̀ àti pé àwọn ọkùnrin méjì ń yóò rí wọn rí àbí o dá wọn mọ̀. mi ò lè rántí. Eh, àmọ́ ohun tí mo mọ̀ ni pé àwọn ọkùnrin náà wọ́n ṣe fèrègbà. fèrègbà wọ́n fèrègbà wọ́n fèrègbà. ǹjẹ́ o mọ ọ̀jẹ̀lábí? ọ̀jẹ̀ ah, mo mọ bọ̀dá ọ̀jẹ̀ àwọn bọ̀dá ọ̀jẹ̀ ò sí láàrin wọn. tí mo tiẹ̀ ń sọ ni pé bóyá a lè rí bó o bá wo àdúgbò yín lọ sùn ó yóò lè rẹ́nìkan tó lè fi ṣe àpèjúwe àwọn ọkùnrin náà ni. àwọn ò kí ń ṣàpàyàn ládùúgbò tiwa o fàdéyìrà mo fẹ́ o tẹra rẹ lẹ́dọ̀ kó wá wò sùn bóyá o lè rántí ẹ bí tiẹ̀ ṣe èyí ọkùnrin tó ló wà níbi ẹgbẹ́ fèrèsé òun bóyá o lè rántí rẹ. mo rántí ọkùnrin náà jọ ọkùnrin tó máa ń wáyé mi sí wa hmm. àmọ́ mi ò mórúkọ ẹ̀ bóyá tí n bá délé tí n bá béèrè lọ́wọ́ dúpẹ́ bóyá mórúkọ ẹ̀ ó dà. ó kárí mo gbà fún ọ ẹ̀ẹ́n tó kù ni pé kí n gba àdírẹ́sì ilé ibi tó ń gbé àti ibi tó ti ń ṣiṣẹ́ sílẹ̀ a lè fẹ́ rí ọ síwájú sí. àmọ́ ọ̀gá hmm. bẹ́ẹ̀ bá fẹ́ rí mi hmm. ibi iṣẹ́ lè lè wá mi sí o. Hmm, ìyẹn náà ò burú káṣá ti rí ọ́ níbi kan ó kárí mo ń bọ̀ lẹ́ẹ̀ mú ìwé àti. Bye lè wà. jọ̀wọ́ gbà mí láàyè kí n síwọ́ lágo mẹ́sàn-án lẹ́yìn. aago mẹ́sàn-án hmm. níbo ló ń lọ. tó lọ bá àwọn ọlá dáná oúnjẹ ìsọmọ lórúkọ tó fẹ́ ṣe lọ́la ni. ṣé wàá pọn dandan kó lọ lálẹ́ yìí ni. alẹ́ yìí ni àbí olóhunkóhun tó fẹ́ ṣe. Ah, bó ṣe pé bóyá mo ní àmọ́ nítorí tiẹ̀ màá dúró ṣùgbọ́n wọ́n á gbàgbé láti bá mi mẹ́ran wá o. abẹ́ ẹ̀ mú bò. o lè máa lọ. ẹ ṣe àwọn alágbá yín la gbẹnu jẹ. gbogbo ayé mo fi láyè ṣe nǹkan tó ti fẹ́ ṣe. gbogbo ayé mo bẹ̀ ẹ́ ní kẹ́ bá mi gbọ́rọ̀ kẹ́ wá wáyé ènìyàn ní ilé ayé tàbájì lówùrọ̀ la tọrọ ire ká ire òjì ó ṣe léde. tàbájì lówùrọ̀ tàbá ń tọrọ ọmọ. ẹ jọ bàbá ni mo fẹ́ bá sọ̀rọ̀. ẹ mo kàn fẹ́ sọ fún yín pé mo rí yín ní alẹ́ jọ sátidé ní ilé bàbá alágbàfọ̀. ẹ ní láti mọ orúkọ mi ọtí mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ní pé mo rí yín mo dẹ̀ dá yín mọ̀ ní báyìí o mi ò tíì sọ fún ẹnikẹ́ni àmọ́ tí ẹ bá fún mi ní nǹkan tí mo fẹ́ màá sọ ohun tí mo fẹ́ nìyí ọgọ́rùn-ún náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà bẹ́ẹ̀ ẹ mú pàdé mi ní ìdí òpó tí wọ́n kọ nọ́mbà twenty four sí tòsí kọ́lẹ́jì alibaba bẹ́ẹ̀ tó bá ń rìn yín o ẹ lè mọ́ ọlọ́pàá dání a jẹ́ pé ẹ fẹ́ fowó ara yín ṣe ra yín nìyẹn ìpàdé yìí lálẹ́ òní. owó ọlọ́run o ló fún wa ṣe o ayé ayé ayé màníkà. rẹ <laughs> mo ti mọ̀ pé kò tó yìnbọn sí tó ní pa. èmi kọ́ o. jẹ́wọ́ alẹ́ o ti pa àyàn. bí èmi náà ti bá arábìnrin yìí nu o èmi náà mẹ́rin bí bọ́ ti dọ́wọ́ o bí mo ṣe ń bọ̀ bí mo ṣe ń kiri káàkiri káàkiri mo kàn gbọ́dọ̀ bọ́ nígbà tí ń débi ni ah, gbogbo ẹ̀ àdúgbò yìí ti pa àyàn o. ọ̀pọ̀ àyàn ọ̀dẹ̀wálé ọ̀pọ̀ ará àdúgbò ọ̀dẹ̀ yìí lọ́pọ̀ yìí. ó ti tó ó ti tó ah, ṣáájú ẹni tó ń ṣiṣẹ́ yìí ni. ọ̀dẹ̀ yìí lọ́pọ̀ àyàn. ẹ̀yin aṣọ kò pẹ́yẹ. bọ́wọ̀ láhùn ló fún iṣẹ́ o. Ah. ẹ̀yin ará bí ẹ̀yin aṣọ kò pẹ́yẹ. Yeah, yeah, yeah. Jadi, díẹ̀ si jadi. ń jáde. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ òwú inú kọ́ àwọn ṣé ọbẹ̀ tẹ́lẹ̀. rárá àwọn ìkókọ tẹ́lẹ̀. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣíṣe kù jẹ́ ń lọ rí i pé dókítà yìí wà ní lórí aago bóyá o lè wá ṣe àyẹ̀wò fún ọ. lẹ́yìn ìgbà náà a tún mọ ìgbésẹ̀ tó yẹ ká tún gbé ilẹ̀ o lè mọ pépà yìí fẹ́ ara náà. Yeah ọlọ́run bẹ ènìyàn gbàgbé. ọba ọlọ́run bẹ ènìyàn fàrònú. mo kàn rántí bàbá alágbàfọ̀ ni. dókítà nígbà tí ẹ fún mi ní ìwé ìròyìn bàbá ìwà alágbàfọ̀ kìí ràwé ìròyìn nípa ti tipátipá ló fi ń fowó ra oúnjẹ ó sì wá di ọjọ́ náà ó wá ràwé ìròyìn àtìgbà náà ni ni. lẹ lẹ lẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. àtìgbà náà ni ara rẹ̀ ò ti balẹ̀ mọ́. bàbá alágbàfọ̀ ìwé Eh, ǹdà eh, pẹ̀lẹ́ ọ̀jẹ̀ hmm. dókítà yìí wá ní òní pẹ́ wàá ní ìsìn. ẹgbẹ̀rún ọlọ́run ń tán ọlọ́run ọlọ́run yànjú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ayé máa ní ká o ayé máa ní ká o ayé máa inú mi ó sì dùn bàbá lè rídìí rẹ̀ ní kíákíá kíákíá. akande nínú àkọsílẹ̀ rẹ àtẹ̀yìnwá ọkùnrin kan ń bẹ tó o pè ní adáralẹ́gbẹ́. olùgbàsọ wá fún bàbá alágbàfọ̀ kò sì padà wá gbà irú ọkùnrin báwọn béèyàn bá lè rí i tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò ó lè ràn wá lọ́wọ́ síwájú sí i. yàtọ̀ sí eléyìí a lè mọ̀ bóyá àjọṣe kan bẹ láàrin òun àti àdìó yàtọ̀ sí pé ó ń gbà sọ fàdíò mhm. láti fún. àdàrà lẹ́gbẹ́. àbí ọmọkùnrin náà ni. mo mọ̀ mo sì tún mọ̀ ah, ah. ọkùnrin náà wá. ó ní òun á béèrè bóyá òun lè rí aṣọ òun tó ń kó fún àdìó alágbàfọ̀gbà mo sì ní kó pàdé mi nílé alágbàfọ̀. ní aago mẹ́wàá láàárọ̀ ọjọ́ kejì. èmi ò wá rántí lọ bẹ̀ mọ́ látijọ́ náà n wà tí ì kan ọkùnrin náà. ó mọ̀ ṣe o. Akande wọn náà kò kúrò díẹ̀ bẹ́ẹ̀ mọ́. bíbà lọ́ba kò tí ì bàjẹ́ ṣé ọmọkùnrin yìí tọ́ ọ bá rí o lè dá mọ́ àbí kó o ṣe àpèjúwe bó ṣe rí gẹ́lẹ́. mo dá mọ̀ dáadáa àpèjúwe rẹ̀ gan-an tẹ́ ẹ̀ lé ní mi lára. sọ̀rọ̀ ọkùnrin tá à ń wé o ga o sì gbọ̀nlẹ̀. èèyàn dúdú ni. díẹ̀díẹ̀ iṣẹ́ ìfarabalẹ̀ ṣe lélẹ́yìí. n ta ṣe rè Akande owó àgègè àti tákàdá tó dáa mo jẹ́rìí ọmọ adéọ̀sùn. yóò gbé jáde ní ìṣẹ̀dọ̀wọ́ rẹ̀. ó dọwọ́ lóhùn sọ̀rọ̀ ọkùnrin náà wí ó ṣe gbọ̀ngbọ̀nràn ó ṣàǹgùn ó ga kó dúró ní ìmọ̀ rẹ̀ tẹ́tẹ́rẹ́ báyìí ní ọlọ́pàá náà kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dá àwọn ayé ayé ayé màdìkan ẹ wo ayé owó ọlọ́run o ló fún wọn ṣe o ayé ayé ayé máa ní ká o. nǹkan ogun ogun lóko ayé ló sọgbà dọ̀. ayé ayé ayé máa ní ká o. wọ́n ní ká ayé aṣọ ẹ̀yẹ owó ọlọ́run o ló fún wọn ṣe o ayé ayé ayé máa o ayé màmá níkà ayé màmú ayé ayé ayé màmá níkà o ẹ wo ayé aṣọ òkùnkùn ẹyẹ owó ọlọ́run o ló fún wa ṣe o ayé ayé ayé màmá níkà o. gbogbo ayé mo bẹ̀ yí ẹ bá mi gbọ́rọ̀ ẹ wá wáyé ènìyàn ní ilé ayé yìí o. gbogbo ayé mo bẹ̀ yín kẹ́ bá mi tọrọ kẹ́ wá wáyé ènìyàn ní ilé ayé yìí. làbájì lówùrọ̀ làbá ń tọrọ ire látọrọ ire o bàbá èmi ti wọlé lọ. ọjà káàbọ̀ oh. o ṣeun ẹlẹ́ owó ọ. òwúrọ̀ tá a bá ń tọrọ ọmọ ká tọrọ ọmọ òun ló máa wo léde wa o. ayeyeye. sọ. ayemade. ẹ túraká túraká <clears throat> ẹrù rẹ ní yìí dà. ẹ ohun tó ti wá bí kan lọ. Ah! ló sì gbọ́kùnrin náà jáde bí ẹni tó ti rí rí. àpèjúwe la lágbẹ̀dẹ rọ. Hmm, hmm. kọ́bùrù hmm, iṣẹ́ ló délẹ̀ yìí n tá o a wàá ṣe ẹ̀dá àwòrán yìí tí ó pọ̀ láàbà fún ká gbogbo àárín ìlú bọ́kọ̀ tí ń wọlé tí wọ́n ń jáde láàmú ọ̀yẹ̀wò ńkọ̀ọ̀kan a ní gbàgbé gbogbo ilé ìtajà àti ilé ìfàájì òbí ilé ọtí o ó sì dá mi lójú pé bàbá lè ṣe gbogbo eléyìí láàrin ìjọba mélòó kan ọwọ́ ọ tẹ ọkùnrin àdó ara lẹ́gbẹ̀ẹ́. ẹ̀ẹ́n àmọ̀ràn rẹ̀ dáa àmọ́ kò wá sí owó tá a lè fi ṣe ẹ̀dá àwòrán yìí rẹpẹtẹ. Hmm. bó bá jẹ́ tówó ni àwọn nǹkan ṣe sí. àwọn ah, ti dáńgbà náà <laughs> iṣẹ́ ti ṣe nù ó yá yeah, lọ. ǹlẹ́ o ìyá wa. ẹ mà káàsán o. ṣáájú wa. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ kú títà. ìjọ mẹ́ta ẹ ṣeun àlàáfíà ni. iṣẹ́ ń kọ́ ṣáà. a lọ́wọ́ ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun. ṣé ọ̀kàlẹ̀ ẹ̀jẹ̀ ni àbẹ́bà. ó kárí kíkẹ́ ìwọ náà mo wá rí mi ò wá jẹun. èmi ti jẹ́ rí. ìyá wa mo fẹ́ rí kíkẹ́ lórí àwọn ìbéèrè kan ni ó sì ṣe pàtàkì díẹ̀. ṣé kò sí nǹkan o. ìyá wa mo fẹ́ béèrè ìbéèrè nípa àwọn òǹbàárà yín kan. ẹ eh, ó dáa bẹ́ẹ̀ àwa méjèèjì lẹ́wàá jọ pé papọ̀. kò burú eh, ẹ wá já. bọ́ sórí. nítorí pé ẹbí mi ní béèrè kí n wá bọ́ síbi kan kí n fọjà ajé tèmi sílẹ̀ kò yá yín tẹ́ béèrè béèrè. Hmm, àwa náà yìí ṣe ọ̀tá ajé ìyá wa ẹ̀ mọ̀ tajà yín. kíkẹ́ àwọn oníbàárà yín méjì kan máa wá jẹun níyì ìkan máa jẹ́ ọ̀jẹ̀ ìkejì a sì àyìnlá lóòótọ́ ni àbírọ́ àbọ̀lọ́pàá ni. àìṣe ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni àwa. ọ̀tẹlẹ̀múyẹ́ olófitótó ẹ̀sìn lẹ́yìn sọlọ́pàá. ọlọ́pàá kí lè wọ́ṣọ dúró. nǹkan dé kẹ́sì máa wo oúnjẹ lásán lọ́jọ́ wa ń jẹ ní àyín o kí wàá ni wàhálà tiwa ní ìsìn. Mm, ẹ farabalẹ̀ yá wa kò sí kò sí wàhálà kò sí wàhálà. Mm. kíkẹ́. Mm níjọ́ tí àwọn ọkùnrin méjì náà wá jẹun ọkùnrin àjèjì kan tẹ̀lé wọn wá lóòótọ́ ni àbírọ́. ń gbọ́ kíkẹ́. Hmm, bẹ́ẹ̀ ni màámi ọ̀jẹ̀ ní kọ́kọ́ wọlé bẹ́ẹ̀ ni àyìnlá wọlé tẹ̀lé kò pẹ́ ni ọkùnrin náà wọlé tẹ̀lé wọn. ó kárẹ̀ irú oúnjẹ wo lọkùnrin yẹn jẹ. ọlọ́yin kan ṣe màá nìkan máa jẹ nǹkan kan. olóhùn oúnjẹ yan mo sì dá lóhùn pé kò sí yan ló bá bá tirẹ̀ lọ́wọ́ tán. kíkẹ́ ǹjẹ́ tó bá rí ọkùnrin náà ǹjẹ́ ó dá mọ́. ń dà mọ̀ dáadáa. ẹ ẹ kíkẹ́ ó kí ni mọ̀ ẹ má kó bá mi ìdákun kíkẹ́ ọ̀gá ọlọ́pàá kò dá mọ̀ àní kò dá mọ̀. kọ ọmọ ìláyà jẹ. ọ̀gá ọlọ́pàá kò mọ̀. kíkẹ́ o wo àwòrán yìí dáadáa ni. ẹ gbọ́ ìyá wa ọkùnrin tẹ̀ ń wò ni o. ìjọba sì ń wá ni bọ́wọ̀ ìjọba bá ti ọkùnrin yìí ọlọ́run lè ṣe kí ọ̀jẹ̀ náà bọ́nu ọ̀ràn tó dà yìí bọ́jẹ̀ bá sì bọ̀ a jẹ́ pé èsè yín di sísan nu. bàbá ọkọ mi dẹ́kun dẹ́kun ilé rẹ ó da o ọ̀nà rẹ aráyè gbogbo nǹkan tó bá fẹ́ báyìí lọ́dọ̀ wọn máa jọ ṣé orí náírà mẹ́jọ kì í sọ ọmọdé owó hmm. ah, bàbá ọkọ mi ó ṣe. ṣé wàá rí ẹ̀ka rẹ̀ ẹ̀yànjú tiwa. ẹ ṣe rí bẹ́ẹ̀ bá ti kófìrí ọkùnrin yìí kíá ni ẹ ránṣẹ́ pè mí nílé kọ́bùrù àkàndé lọ́nà òwòye ẹ sì tún lè lọ tẹ̀sán wa tó wà ń lu yìí. bàbá ọkọ mi ṣe ẹ ṣoríire ẹ níláárí ẹ láyọ̀ ilé ah, ah, náírà mẹ́jọ kì í wà sọmọdé owó ah, yóò san gbèsè mi sáà ni. kí ló ṣe. kò sì bá aṣọ jẹ ilé. gbèsè mi yẹn alákòóbá kájẹ fọmọ fún wa lọ sẹjọ ṣe ìwọkọ. ayé ayé ayé máa lè o ayé ayé ayé máa ní nǹkan o. àbákẹ́ àbákẹ́ wọ́n kọ́ mọ̀ ń bá wí ni kí ni ṣe ọ́ ta ló bájà lóde. wò ó kúnlé báwo la fẹ́ ṣe sọ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni onítìrú aráàlú sọ yìí sí ó ń fòrò ẹ̀mí mi púpọ̀ o. kí lẹ dàpọ̀ kí lẹ fà pọ̀. ẹni tó bá dé ìsọmọlórúkọ láàárọ̀ yìí ni ó mọ nǹkan tí mò ń sọ yìí ó wá ń fẹnu sọ̀rọ̀ wá bálabàla ó ń sọ̀rọ̀ babalágbàfọ̀ tó kú ó wá ń dárúkọ rẹ̀ sí. èmi tiẹ̀ di jásí ẹ̀rí àfún mo dọtí sí lójú ni. ọ̀sẹ̀ kí n la. mo dọtí sí lójú. o dọtí sí lójú kí ni wọ́n ti ṣe obìnrin adásínilọ́rùn yìí sí o. wo wo wo mọ wulẹ̀ sàròyé jìnnà ohun tí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nǹkan tá a bá ṣe báyìí ni kò jẹ́ àmọ́ bóyá ọ̀dọ̀ ọlọ́sàn yìí ló lọ o bóyá ọ̀dọ̀ ọlọ́yà ni wò ó onítìrò dé o. a kú mọ kókó gan ojú oorun la wà a kàn ń jẹ́rìí ìdí lásán ni. abákẹ́ kí ni ìtumọ̀ ohun tó sọ ọ́ lẹ̀ yìí ṣé pé ìwọ náà ń rò sí mi. mo rò sí ẹ mo rò sí ẹ àkókò mọ kókó gan ojú oorun la wà. Abákẹ́. ẹ̀yin láwùn bẹ ènìyàn gbàgbé. ọ̀bọ̀ láwùn àyà mi wà agbo agbo mi. ó ní jẹun kẹ́kẹ́ pamọ́ tẹ́lẹ̀ ń jọ ah, ah, ó ti wá ní ọ̀dà ah, kò burú wo mo rí kinní kan lọ́jà àsọtì láìpẹ́ yìí iná mo pé ń wá àwí fún ẹ tó mo rí ọkùnrin onítìrú olójú kan báyìí lọ́ba máa wòrán ẹ lọ́wọ́ bá ń káàkiri nínú ọjà wọ́n á ń béèrè pé ṣé ọkùnrin àwọn ọ̀rọ̀kùnrin àbẹ̀wọ̀n ọ̀bá mi náà wàhálà máa ń bọ̀ nítorí mo ti kọ́kọ́ rí ọkùnrin yìí ní àsọdàn níbi ìkómọ tí mo lọ tí ń fi àwòrán náà béèrè káàkiri pé táwọn ọmọ ẹ táwọn ò rí ọmọ ọ gbọ́dọ̀ jẹ́ péjọ lọ́wọ́ ná èyí mo pé wọn á tọ́ lólobó kọ́ ọmọ bí ọba wọn lù níbi tọ́ ọba ságbà torí ń gbà mo béèrè pé ta lọkùnrin ni àmúlọ̀tẹlẹ̀múyẹ́ ni. ọ̀sẹ̀ wọn lábísí ká ṣoore fún ni ká dúpẹ́ ọjọ́ ni ọjọ́ oúnjẹ lọ. pé ni ọba mọ́ òun ní bọ́ta dòwò pọ̀ òun ní pè ọ́ sọ́rọ̀ tí ò kàn ó ṣeun wọ́n máa lọ èmi gan ó ṣèwádìí ọkùnrin náà ẹ jọ takùn tó bá bí ẹ pé ṣé ọmọ ẹ ti ń jẹ ewé jẹ má sọ fún ẹnikẹ́ni pé ọmọ ẹ ti ń jẹ ewé jẹ o. tí hmm. mo wà jẹ́ mo jẹ́ màjèjì mo jẹ́ gbéwé mo jọ́ mi éke mo ní wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá a fẹ́ wí máa wá báyìí wá àkọ́kọ́ ta ó lólobó ọpẹ́ ọmọ bí ọba wọn lù àwọn tí ń béèrè káàkiri èmi ti gbé wọn mẹ́ni kankan tí ń jẹ́ bẹ́ẹ̀. iṣẹ́ ọ̀la ló ní ẹnìkan ọ̀ṣẹ́. gbogbo ayé mo bẹ̀ yín ẹ bá mi gbọ́rọ̀ kẹ wáyé ènìyàn ní ayé yìí gbogbo ayé ló bẹ̀ ní kẹ́ bá mi gbọ́rọ̀. ibẹ̀ ẹ̀rọ ni. àdìgún wọn náà ti jẹ tán. iṣẹ́ náà mà ẹ mà ṣe bẹ́ẹ̀ ni fọ́ hmm. wá sí mi rárá náà lásìkò yìí kẹ́. èmi náà jẹ́ ń ta mọ́ra pé ká máa wá lọ ayé mi ni. ara mi ṣiṣẹ́ ara mi ṣiṣẹ́ lásìkò yìí rà níwèé ara mi ṣorunkunrun mo rò dédé ọ̀rọ̀ olú ayé náà mi ríro Lábísí ibi ayé ń lọ yìí ayé tìrẹ tìrẹ èjẹ fọwọ́ tó dúró owó kó dò yìí wọn náà wò ó àwọn ọba ẹni pọ̀ wọn ká ṣiṣẹ́ bí ẹrú ẹ̀fọ́ ká torí yẹn lówó náwó wọn kẹ́nìyàn dẹ́gbẹ̀yìn rọ́jà ìyẹn ẹ̀fọ́ kó tó owó yẹn kó là kẹ́nìyàn ṣé wàhálà bá ṣe ń ṣe é káláyé lówó náwó kéèrì bá ti ṣe ṣé káláyé kú ṣé ẹ̀fẹ̀ sàn ju wàhálà ìwó lọ. ó ti àjẹpọ̀ òru tó yẹ máa dámọ̀ràn ẹ kú. mo ríro o Lábísí mo ríro wọ́n wo wàhálà tí mi ṣe káàkiri wèé àtúwọ́ náà nádùn ẹ̀kọ́jà yẹn ní sí oko tìrìm dá ọlọ́run mọ̀ iye ìgbà ibè tìrìm dá nílẹ̀ yìí síbẹ̀síbẹ̀ kí n mú bọ̀ mí burúkúrú bọ̀ èsùn kúrú ètẹ̀yìn ẹ̀ jáde mi ìwọ̀ wá wọ̀ ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń pè ní ewé jẹ́ yìí ewé jẹ́ wọ̀ṣàmù ọ̀lẹ́rẹ̀ wù yẹ́ hmm. èlé dà ebè ebè mẹ́wàá èlé kọ̀tọ̀ náà ní odidi oṣù kan. Hmm ewé jẹ́ ti nòwó lọ́wọ́ náà yìí ó ti là ó ti lu wo ọ̀rẹ́ wa ewé jẹ́ tó ń wo ní ti rí ibi bá wọ̀ ọ́ àwa lókun kọ́ lọ́hún ó tètè ké tiwa o. àyíṣe ká lọ́hún tètè ṣe o kọ́ lọ́hún tètè ṣe kó tètè ṣe kó má ju ń pẹ́. àmọ́ nẹ̀ ọ̀rọ̀ ewé jẹ́ ọ̀hún tó ń fẹ́ fura ń fura sí i kọ́ máa jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ bí òwe àmúbábá wa ntàlẹ́ ọ̀rọ̀ lẹ́gbin ní ọ̀já sí. ẹ dúró dúró dúró kéèrì. mo rí mẹ́wàá níbi ìkómọ tí mo pa á lọ mo bá pàdé ọkùnrin àjèjì kẹ́ báyìí ni mo mú àwòrán ewé káàkiri agbo ni wọ́n á ń béèrè lọ́wọ́ àwọn yẹn pé kí ọkùnrin wá ń bí àjọyọ̀ yá àbí ọ̀wá kí ọkùnrin wá àbí ìtọ́ ah, yà mí lẹ́nu nínú ẹ̀ ni pé ńgbà tí ọ máa béèrè àrẹ́gbẹ́ àbí alẹ́gbẹ́ àbí nǹkan lẹ́ẹ̀kọ́ tí ń tí ti ewé jẹ́ àwòrán tó ni tewé ni yóò máa gbà fúra mi àbí èyí ṣiṣẹ́ oko iná ìdèrè níjọ́ ń ṣe ni kápárò kan dẹ́fẹ̀ẹ́ gájú èkejì rẹ̀ lọ. àparò a máa gàdúrà wọn lọ n bọ̀ kí n bá gẹ̀rí ebè n ò sì lè gùn. mílẹ̀gùn mílẹ̀gùn mílẹ̀gùn àjàbọ̀ mílẹ̀gùn ṣùgbọ́n èyí ṣẹlẹ̀ yìí àdèdìrẹ́ rẹ̀ mẹ́rin lẹ́yìn àwọn amúburú mẹ́ja sí. ẹ eléyìí mi pé mo wí nkẹ́kẹ́ fún ẹ mo wí nkẹ́kẹ́ lẹ́yìn kan. èmi kò bọ̀ dúpẹ́ èyí àṣọ tó lé. èmi kò bọ̀ dúpẹ́ àṣọrọ̀ náà kò tó ro bá ro ṣe alárùn fọ́ hmm. dá kéèyàn máa ṣàlàyé ìbánukú rẹ̀ rónìyàn ẹgbẹ́rẹ́ rẹ̀ sí ń bo ká ayé mà burú. ayé ayé ayé mà nìkan o ẹ wo ayé aṣọ òkúta ẹyẹ owó ọlọ́run o. àbákẹ́ àbákẹ́ ṣe bí wọ́n mọ̀ ń bá wí. ọ̀dà ọ̀dà mo fẹ́ kó sọ gbogbo nǹkan tó bá wà ní òrẹ́nu ọ̀rọ̀ ilẹ̀ mo fẹ́ kó sọ fún mi gbogbo kúlẹ̀kúlẹ̀ rẹ̀ mo fẹ́ gbọ́ ṣe bíbí ilé mi àtẹ̀jẹ́ jókòó sí tá à ń wo tẹlifíṣàn oorun gbé mi lọ gbà tí màá lajú mi rí ẹ mo wọ ẹnu ilé mi ìrẹ́ nìkankan ni mo jáde síta ìgbà tí mò ń bọ̀ mo rí ẹ tó jáde láti lè bàbá lágbàfọ̀ mo kọ síbì kan o kọjá lẹ́gbẹ̀ẹ́ mi mo tẹ̀lé ọ o wọlé àwọn yẹmísí lọ ní aago mẹ́wàá àbọ̀ sí aago mọ́kànlá ta ni mo fẹ́ sọ fún wípé ilé babalágbàfọ̀ ló wà ní ìgbà tí wọ́n kọ babalágbàfọ̀ ta ni mo sì fẹ́ sọ fún wípé òun rìn dé òru torí obìnrin tó wà ní. Hmm. Hmm. lóòótọ́ lọ rí mi wọ́n sì jẹ́wọ́ rẹ̀ fún gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá gbogbo wọn sọ fún ọ. òótọ́ mo ń bá sọ mo ní lọ́dà padà fún baba alágbàfọ̀ ni ìgbà tí èyí ṣaṣọ mi mo yọ sí ọ̀dọ̀ baba alágbàfọ̀ ilé rẹ̀ báyìí mo rọ́ ọkùnrin kan tó jáde tí ń wò rárá tí wò hàn hàn káàkiri ara fún mi mo sì pẹ̀ mọ́ gírí gbà tí ó wò tí a ti rí ẹ̀ mórí tó tó tó tó ṣàgbà bí tí ó gbà lọ mo súnmọ́ ibi ilé rẹ̀ mo rí pé fèrèsé tó wà ní títì wà ní títì èyí tó wà ní ṣíṣí wà ní ṣíṣí kò sì sí náà kankan bẹ̀ tó à mo tẹ̀síwájú nígbà tí mo ti rí àpẹẹrẹ pé yẹn kankan wà ní. lóòótọ́ mo lọ ilé àwọn ọyẹ́ mi sí àmọ́ ṣá o n ò ní nǹkan kan ṣe pẹ̀lú ikú baba alágbàfọ̀ n ò wọlé rẹ̀ báyìí lẹ́yìn ìta tí mo gbà n ò wọlé rẹ̀ o àti bọ́ bá gbà mí gbọ́ o. mo ti gbọ́ òkú gbọ́ tó. ẹ ẹ olúwa ló ní o ẹ wọlé o. ẹ máa wọ náà. ẹ ṣeun ẹ ṣeun. ẹ ẹ ẹ jókòó ẹ jókòó. ẹ ṣeun. ọgá ọ̀tẹlẹ̀múyẹ́ n ó kọ́kọ́ tọrọ gáfárà lọ́wọ́ yín mo fún bóbì mi bọ́sẹ̀ wá sí yín ẹjọ́ ẹ̀ ní bínú ẹ̀yin náà kúkú mọ̀ pé àwọn òòṣà tá a gbé lé Eh, tá à ń pè lóbì eh, ẹ̀mọ̀ bọ́ ṣe ń ṣe kálukú wa náà ló sì ní wọn. ọgọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ mọ́ bínú ọmọdé ló ṣe é. ó sì ti tán náà nù. <laughs> a gbọ́dọ̀ bínú àbí. ẹ eh, kí ni ń wà á kí láwà fún yín báyìí. àti ah. dáhùn bá ṣe parí. Ah. ẹ mọ́ bínú. <laughs> mo gbàgbọ́ pé èyí fẹ́ kàn mú sìgá nù léyìn. Hmm, ọ̀gbẹ́ni Babájídé ìbéèrè kan pàtàkì tá a tún bí ọ náà láà padà sí orí rẹ̀ níbo gan-an nìwọ wà ní nǹkan bíi aago mẹ́sàn-án sí mọ́kànlá alẹ́ ẹjọ́ tí wọ́n pa bàbá alágbàfọ̀. ìbéèrè yín o kọ́ mọ́wọ́ lọ́ọ̀yà dání mọ́ bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀nù rẹ̀ gan ni mo sọ fún yín. ṣẹ́rí èsì ìbéèrè yín òun náà ni wípé. ẹ̀yin atọ́kù pẹ̀yẹ. ó wà láhùn ló fún iṣẹ́ o. ẹ̀yin ará bí ẹ̀yin atọ́kù pẹ̀yẹ. ó wà láhùn ló fún iṣẹ́ o. ọ̀bọ̀ láhùn àtàndá ọmọ yídó ló wí pé ẹ̀yà látọ̀ kó pẹ̀jẹ́. lọ́wọ́ láwọn ló fún ìṣe o. àní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ẹ̀yìn àtọ̀ kó pẹ̀yẹ. lọ́wọ́ láwọn ló fún ìṣe o. ọ̀bọ̀ láwọn bẹ ènìyàn gbàgbé. ọ̀bọ̀ láwọn bẹ ènìyàn gbàgbé. aṣọ kó pẹ̀yẹ lọ́wọ́ láwọn ló fún ìṣe o. ẹ wá wọlé ayé. Ah ẹni máa kú lọ́la tó ń dógún ọdún. ẹ̀dá ò lágbára kan àyàfọ́ ọlọ́run ọba. kẹwàá wo lé ayé tó tó ẹni máa kú lọ́la tó ń dógún ọdún o. ẹ̀dá ò lágbára kan àyàfọ́ ọlọ́run ọba. àní ìwọ̀n pọ̀bọ̀ lọ́hùn bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. ọ̀pọ̀ lọ́hùn bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. Ah, ìyá ewé jẹ́. ẹ kú iṣẹ́. sóògùn oh, sóògùn sóògùn ewé. oníṣègùn bá rojú ẹni ẹ̀yọ́ jàre ẹni ń fi wọ́n pa. ogun. ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún iṣẹ́ o. ẹ̀yin ará bí ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló. ewé ẹ ra ọkùnṣẹ́ gbogbo ẹ̀ ẹ lẹ́. Ah. ẹ̀yin aṣọ kò pẹ̀yẹ. kọ́mọdé ti ṣe pé òun lọ. ẹ káàlẹ́ o. ẹ rárá ni ẹ ǹlẹ́. bàbá hmm? bẹ́ẹ̀ tí ń ṣe mí yọ ọ̀dà ah, ah. mo jókòó títí títí lánàá n ò rí yín ah, ẹ jọ̀ọ́ bàbá ẹ yanjú àdéhùn wa fún mi o hmm. àmọ́ ní ohun tó pọ̀ mi tí mo fẹ́ fowó ṣe <laughs> ẹ ń ṣe tí mo lè wojú ẹ ní o. ọmọ níní ń ṣe ọ́ ẹ ẹ ẹ mà ṣe o ṣé wọn lọ sọ fún mi tí mo fi wá bọ ẹ lọ́dọ̀ rẹ hàn kí ni èló lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀hún gan. ọgọ́rùn-ún márùn-ún náírà mo ti gbà ọgọ́rùn-ún lọ́nà márùn-ún náírà. ìyẹn ìyẹn kàn á tán ah. <laughs> ẹ ṣeun gan ah, ẹ ṣeun bàbá. Ah, káàrí ọmọ dáadáa mo gbádùn iṣẹ́ rẹ iṣẹ́ rẹ sì tẹ́ ń lọ́rùn mo gbádùn rẹ ah, ah, wá wò mí náà etí rẹ àtúnjú rẹ mo fẹ́ kó o jọ máa ṣiṣẹ́ bí aago tó o bá tẹ gbọ́ pẹ́kẹ́ kínní kan àbọ̀ kẹfin àbọ̀ gbọ́rọ̀ kan tètè fi tó ń létí o. n ò ní jẹ́ kí tí yín ó di. ìjáfara léwu o. kò sí wàhálà bàbá. ọ̀ka rè ọmọ dáadáa bíi yan wọ́n ń lọ àbá wa. ẹ rọra o. yóò dáa fún ọ ọ̀ka rè. ẹ rọra o ẹ rọra bàbá o. Hmm, ọmọ dáadáa. <laughs> ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. ọmọ ọba ọba ló lànà. Ajíbádé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ̀lẹ́ àkú ah, rògbòdìyàn lù yìí. mo ń kọjá lọ ni mo ní ń yà kí n sì ṣe ẹ̀ǹlẹ́ mbẹ̀ ọkọ mọ́ di pé mo kọjá ní iwájú ìta ọ̀rẹ́ mi ń ọ̀yà kí n o ẹ̀lẹ́. ṣé báyìí ló kù ọba ti bá wa ẹ mo fẹ́ kó àwọn àlejò mi mo fẹ́ kó wọn lọ ṣe fàájì. a jẹ́ pé mo mo mọ̀ rírìn náà nù ẹ̀yin Ajíbádé ẹ mọ̀ kú rògbòdìyàn ti gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí tá a gbọ́ wípé. ẹnì o tún mú fẹ́ gbègbèsè kó fi jẹ́ kẹ́ ẹ rí òkodoro ọ̀rọ̀ yìí a tún ní ẹ̀yin náà tún mú lójújọ́ náà. ẹ̀yin náà ti gbọ́. a ti gbọ́ àwa ti gbọ́. ó bà mí inú jẹ́ púpọ̀ èyí tó dùn mí jù nú ẹ̀ ni pé gbogbo akitiyan àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ gbogbo ẹ̀ kàn já sí pàbó ni ọlọ́run ó kúkú máa sọ wa nílùú. ó ti ẹ̀fẹ́ yanjú tán ọlọ́run ó yanjú ẹ̀ láìpẹ́. Hmm, adúpẹ́ adúpẹ́ ẹ̀yìn ọ̀rí àjíbádé ọ̀rọ̀ ọmọ tí ẹ̀ nílé mo ti ní ń lọ bọ lọ́rọ̀ kan tí ń fẹ́ bọ̀ sọ tẹ́lẹ̀ àmọ́ bàbá lè sọ. ṣé n ta lè sọ nìyí ni. àwa ìròyìn ayọ̀ ni. ẹ̀yìn àwọn oṣòwò kan ni wọ́n wá láti ilẹ̀ Jámánì wọ́n wá ń wá aṣojú nílẹ̀ wa àyìn tí ó ṣe agbátẹrù ọjà wọn ẹ sì wo iṣẹ́ tá a sì ń wí iṣẹ́ dáadáa ni iṣẹ́ tó dojú kódà owó wọn gan dáa pọ̀ àwo wọn dáa ẹ ọtí bí àná fẹ́ máa kó wá látòkè òkun tí ò tiẹ̀ tí ìṣirò ẹ̀rí lẹ́yìn bí ti wú ọmọ ẹ báyìí ti ń kó dé báyìí wọn kàn wọn kó lé aṣojú wọn lọ́wọ́ ni aṣojú wọn ni ó kàn mọ̀ náà bí ó ṣe rí i pé gbogbo aráàlú tẹ́wọ́ gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú. tẹ́ bá ti rá mu tọ́ta tán báyìí yóò kọ́kọ́ yọ èrè lórí ìgò kọ̀ọ̀kan tó bá wá yọ èrè ń tán owó yòókù yóò kò fóyìnbó àbí kò sì tán síbẹ̀ o ọ̀tà ni o kọ̀tà ni o yóò tún gba ẹgbẹ̀rún náírà lóṣù owó oṣù rẹ̀ nù owó ńlá ni wo ẹyin Ajíbádé kí mọ́tò ọ èmi ni aṣojú wa ní àsọdùn àtàgbègbè rẹ̀ pátápátá èmi ni. mo sì gbọ́ wípé wọ́n ń wáyàn ní àròsọ ọmọ bíbí ìlú àròsọ sì ni ọ́ èèyàn pàtàkì ni ọ́ nù ìlú ọ jẹ́ onífàájì èèyàn máa wò wípé ẹyin bí ọba gbà láti jẹ aṣojú wọn ní ọ̀dọ̀ yín lọ́hùn ó kúkú pé ọ tó ọba ti ti gbà báyìí wọn kọ́kọ́ sanwó ọdún kan àsánlẹ̀. àmọ́ tó kàn wá ń bẹ̀ náà ni wípé wọn ò fẹ́ kí ẹni tí ó bá bọ́n ṣe iṣẹ́ kó tún múṣẹ́ míì mọ́. mo ní ìsàlàyé fún ọ kí lórí sí torí pé. ọlọ́run sọ̀rùn láàrẹ jiná nù àbí orí pọ́jà àbí iṣẹ́ ìjọba lọ fẹ́ ṣekú nìyẹn ọlọ́run ti sọ̀rùn láàrẹ jiná. Ajíbádé Ajíbádé ìrẹsì ni wà ẹja òkú èkó lé lórí o sọmọ pọgbà sùúrù jíjẹ. ká dúpẹ́ lọ́wọ́ wọn lókù. ẹ ṣé o. àbí ọ̀rọ̀ tí ẹ sọ ṣàǹfààní. <laughs> èmi ò mọ̀ pé aláìláròjinlẹ̀ báyìí ni o. à ń wádìí ẹni tó pààyàn àti ìrí ẹni kí mi àjíbádé ọmọ ọ̀kẹ́gbẹ̀rún náírà sápò. a jẹ́ pé owó ṣàǹfààní ju ká mú ẹni tó pa àdìẹ ọlágbàfọ́ lọ́nu o owó ṣàǹfààní ju ẹni tó pa fadé ra àti tí ò mọ ẹlòmíì ti lérí ibú yóò tún dẹ́mi ẹ̀ légbodò kọ́daràn wọ́n máa yan fanda wọ́n máa yan fanda kiri láàrin ìgboro táwọn ó sì máa wò asan afọ́fúngbé mu. lẹ́ni ìjẹun wà á ìyàwó ẹ̀sán afọ́fúngbé mu. àyín lè bú àgbà ah, èyí tó ọ dẹnu ẹ lọ. ó fi lọ́ọ́ ni. bọ́ bá sì ti ọlọ́run ó lọ faramọ́ bí ọba sì tọ́ ọlọ́run ó lóò ṣe ẹnu èèyàn báyìí lèèyàn fi kọ́ méè ìwọ náà máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́jọ́ mi ọmọ ọba ẹ̀ sórí ọtí. ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún iṣẹ́ o. ẹ̀yin arábí ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún iṣẹ́ o. bàbá hmm, nǹkan ṣe o. kí ló ṣẹlẹ̀. Ah, inú àhámọ́ mo wà níyì. kí ló ń dé. tèmi pàápàá burú ju tọ́ ọ jẹ lọ. Hmm? Ah, bàbá ẹ̀yin pa ẹ mọ́ ọ ilé tí ọmọlanke jáde mọ́ lásọdún ní àhesọ níyì pẹ̀lú ọgbọ́n mò ń ta sí bàbá inú ilé mò ń gbé lọ́sàn-án ìrọ̀lẹ́ ni mò ń rìn gbangba òru àwa mú mi látàárọ̀ títí dalẹ́ ẹ̀yin náà mọ̀ pé inú òru la kú wà bó bá ṣe wípé mo rówó ni ẹ̀rọ tí ń fẹ́ afẹ́fẹ́ ló yẹ ẹ̀ ń rà ìyún bẹ́ẹ̀ àwògedengbe àìróúnjẹjẹ tó wá ní àbúrò ní àìlè jáde jẹ́ fún òun òun ò rówó jẹun àṣebí nǹkan ni ẹni bá jókòó sójú kan jẹun gbogbo owó ọwọ́ mi mo fi jẹun tán ẹ bàbá ẹ dákun ìgbà wo gan làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọn yóò lọ ná. ọ̀ràn kìnìún ọ̀gá ọ̀tí ẹ̀yẹ mọ́ àmọ́ kódà ìsọkúgbà báyìí náà kù ọ́ ńlẹ̀ hmm, sọ pé bàbá inú kù àmọ́ ohun tí mo mọ̀ ni wípé ẹni eégún bá ní wọ́n máa rọ́jú bí ń ṣe ń rárá ayé ní rárá ọ̀run. ọ̀rọ̀ yín ti yé mi bàbá ẹ dákun síbẹ̀síbẹ̀ mo fẹ́ kẹ́ bá ń wówó díẹ̀ bí ẹgbẹ̀ta náírà kí n fi gbéra. Oh ọmọdé yìí ọ̀rọ̀ rẹ yé mi n ò ní tó iye owó n ò ní tó e, ẹgbẹ̀ta náírà lọ́wọ́ wo ọgọ́rùn-ún méjì rè ọgbà sọ̀rọ̀ ọgọ́rùn-ún méjì tí mo fún ọ kọ́ ọ fi jẹun ni oúnjẹ ni ọ fi jẹ má fi ra ẹ̀rọ afẹ́fẹ́ tó ọlọ́run fẹ́ rà. Hmm. gbọ́ èèyàn mélòó lámúlẹ̀ yìí wọ́n lè rún afẹ́fẹ́ tó ń fẹ́ rà ṣé wọn mọ̀ wípé wọn bá ti ń ṣe nǹkan kankan tó bá ti ń yàtọ̀ sí tàwọn yòókù jù wọ́n fi mú fínlẹ̀ wá fín ìdí kókò fúnra ẹ̀yìn nǹkan má ṣe ń tágbára rẹ̀ ògbẹ́ o má sì ṣe ń tún ìfura sí ọ wọn ò gbọ́ bí oúnjẹ ni kóun fi jẹ́ o wo tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ rí bó o ṣe fi ara rẹ pamọ́ náà ni fi ara rẹ pamọ́ bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ má rìn fèlèfèlè o kọ́ mọ́ lọ bọ́wọ́ àwọn aráabí o wọ́n gbọ́ yóò dáa fún ọ. ó dáa. ẹ ṣeun bàbá ọmọ mi yóò dáa fún ọ. ẹ ẹ máa. mano. É, cara, eu. Camarada. Uhum. gbogbo ayé mo gbogbo ayé mo bẹ̀ yín kẹ́ bá mi gbọ́rọ̀ kẹ́ wá wáyé ènìyàn ní ilé ayé mi. lówùrọ̀ làbá ń tọrọ ire ká tọrọ ire òjì ó ṣe léde wá o. làbájì lówùrọ̀ làbá ń tọrọ ọmọ tọrọ mọ o tó máa wo léde wa o. ayé yéyé ayé má le o mo ra

ọ̀gá hmm? ṣé kò le. ó lè kódà ojoojú ẹja lọ ebi wọn náà ò sùn àbí ọ̀wá máa sọmọdé lẹ́nu iṣẹ́ yìí àbí ọmọ gbogbo tí ń ṣẹlẹ̀ ìdùnnà ìwọ̀fà mọ́fà tàṣe àgẹ̀rẹ̀ dọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé hmm. mọ́fà wá mú ẹgbẹ̀fà àti wọ̀fà mẹ́fà míì láti fi bẹ ọlọ́fà kó lè bá a fún ní wọ̀fà rẹ̀ padà hmm. gbọ́ná. Mm ṣé mọ́fà wa gbọ́nù àbọ́gọ̀. ọgọ ni. bó ṣe rí gẹ́lẹ́ nù fún wa. pàápàá jùlọ èmi èmi àkàndé ebi bàbá alágbàfọ̀ nìkan ṣoṣo ló kù tá a fi pe àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. òkú ti wá di méjì ń ta bá tírò rẹ̀ mọ́ bàbá alágbàfọ̀ ó dòkú mẹ́ta ọdẹ márùn-ún bẹ láti mọ́lé. bẹ́ẹ̀ni èmi fúnra mi alára gan ti ń rò bẹ́ẹ̀. ṣùgbọ́n ṣe mọ̀ pé ọmọdé làwa lẹ́nu sẹ́yìn ẹnu wa ò gbà á. kí lẹnu rẹ ò gbà jíde sọ̀rọ̀ mọ̀dámídá kí lẹnu rẹ ò gbà. ọ̀rọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni ṣé ẹ mọ ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ mu. Ajíbádé. Ajíbádé Ajíbádé wó odidi ìlú kan pátápátá nítorí pé ó fẹ́ mọ ẹni tó wó ilé kan ṣoṣo èmi ò bá dá lábàá pé ká rí ọ̀gá àgbà. kò sígbà tí ò ní rí bẹ́ẹ̀ kò sígbà tí ò ní dà bẹ́ẹ̀ ẹni ó gbàrọ̀ wa náà ni ó gbàrọ̀ lọ ó kù díẹ̀ ni kì í ṣe ní ìsìn. dókítà ọ̀hún wọlé àjí ẹ̀ka rẹ̀ tó ra ká gọ́gùrù àkọ́lé ẹ̀ka rọ̀ kó má ṣe kó mò ń dín in lọ́wọ́ àbí mo lè ṣe gáfàrà. ẹ rárá. kì í sọ̀rọ̀ kan tó le dandan là ń sọ ọ̀rọ̀ tó ti ẹ̀kan wọ náà ni dákun jókòó jíde mọ lọ náà mò ń pè ọ́ tó bá yá. wo ajibade ọ̀rọ̀ dọ̀rọ̀ ara wa o ẹjọ́ èsì ìṣẹ́jọ́ ẹni ká mọ́ mọ̀ dá ẹ bọ́rọ̀ bá délẹ̀ àá sọ ni ṣé bí bàbá alágbàfọ̀ àdéhùn alágbàfọ̀ ló kú ta ní kẹ́ ẹ wá bá wa ṣe ìwádìí àdètò òkú rẹ̀ nísìnyí òkú di mélòó. ewéjẹkù fàdérakù ọdẹ márùn-ún bẹ látìmọ́lé àtìmọ́lé ti kún èmi ni wọ́n á wò wípé ṣé kí ni tí a fẹ́ gbà ń bẹ̀ bí wájú ò bá ṣe é lọ àbí ẹ̀yìn ó ṣàṣe é padà sí. ládàradà ni gbogbo tó ń sọ lẹ́nu yìí. ẹ ẹ dona o kì í ṣe wípé mò ń tàbùkù rẹ o tàbí pé mò ń dẹ́bi fún ọ nídìí ọ̀rọ̀ yìí o mo fẹ́ kó kó kàn bá kó wò sí. kọ́bùrù akande. ó tó ó ti ṣeun gidi kì í ṣe wípé mo fi tàbùkù rẹ o Ajíbádé Ajíbádé Ají. èwo ti ẹ̀ nìkan ah, kẹ̀kẹ́ láyé kẹ̀kẹ́ lọ́rùn ẹni ó kú òòsà ló pa a kàn jẹ́ kìkì ìtìrò òbí ẹ̀ tù. agbọ́tajèrò ọwárangán àga sọ tiẹ̀ ó fòté lé Àkàndé kùdìẹ̀kudiẹ ọ̀rọ̀ yìí ó kù sí ìhà ọ̀dọ̀ rẹ ṣe ló yẹ kó o gbóríyìn fún Ajíbádé Ajíbádé mo bẹ̀ ọ́ lórúkọ Àkàndé àti lórúkọ gbogbo àwọn ọlọ́pàá tó wà ní gbogbo agbègbè yìí mo bẹ̀ ẹ́ ṣe ni kò jọ ọ́. dákun dábọ̀ ọ̀fọ̀ ọwọ́ náà ẹ̀jẹ̀ á máa bá ṣe wà lọ. ọ̀gbẹ́ni Ajíbádé Akínọlá má bínú kì í ṣe pé mò ń di ẹ̀bi ọ̀rọ̀ irú ẹ̀ mo kàn ń ṣàròyé lórí wàhálà tí gbogbo wa ti ṣe ni. ẹ ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ mo gba ẹ̀bi mi má bínú foríjì mi mo ṣeun àkàndé. ọ̀gá pópó mo dúpẹ́ fún fẹ̀tẹ̀ ní sí mi wọ́n ní bí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi kò lè pẹ́ lórí ìkúnlẹ̀ àkàndé mo forí jì ọ́. pásítọ̀ náà kọ́ àtọ́ bó ti yẹ kó rí nìyẹn bó ti yẹ kó rí nìyẹn. ẹ̀ẹ́ Ajíbádé ti ó ti ṣe ní tó yẹ kó ṣe ní tó fẹ́ ká mọ̀ àti mọ̀ ọ́. ọwọ́ wa lọ̀rọ̀ kù sí káwa náà ò ṣe tó yẹ ká ṣe. ọ̀gá púpọ̀ kí wàá ló yẹ ká ẹ ṣe. ẹ gbọ́ kí ló yẹ ká ṣe ọ̀gá. ọ̀hún ká tú ọ̀jẹ̀ lẹ̀ ni ẹ̀rí tó dájú ti wà wípé ọ̀jẹ̀ ò mọ nǹkan kan nípa ikú bàbá alágbàfọ̀. àbí ọ̀jẹ̀ lè ti àtìmọ́lé wá pa ewéjẹ́ àti fadéra bí. ìyá ẹ̀ṣẹ̀ tí ọ̀mọ́wọ́ mẹsẹ̀ ní í jẹ lábẹ́ òfin ó sì yẹ ká lè túrú rẹ̀ sílẹ̀. ẹ ó ti dá àǹgbà náà ọ̀gá ọwọ́ yín ló kù sí kẹ́ ẹ fún èmi láṣẹ bó bá ti dàárọ̀ la. mo sì tú ọ̀jẹ̀ lẹ̀ kó máa lọ lálàáfíà. èmi náà fara mọ́. bó bá rí bẹ́ẹ̀ Ajíbádé o ti ṣe ń tá a fẹ́ kó o ṣe kódà o ti ṣàṣeyọrí pẹ̀lú gbogbo wa la sì mọ̀ bẹ́ẹ̀ àmọ́ bí èèyàn ò bá tètè jáwọ́ ǹdí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ àmọ́ òdìtẹ̀ ni nítorí náà èmi rò pé ó yẹ ká tú ọ̀jẹ̀ sílẹ̀. kì í kú ṣe gbogbo ìgbà náà lákúkú rí òkodoro ọ̀rọ̀. ẹ ṣé mo dúpẹ́ fún àpérò yìí àmọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bí ọ̀rọ̀ orò ni o tí wọ́n ní ọmọ sọ̀kò tó léyìí tóun dìmú yìí nǹkan bó lòun ó ṣe ṣe nígbà tẹ́mi ń bọ̀ ní àyìn ìpinnu mi ni pé a rí òkodoro ọ̀rọ̀ ká fi ojú aṣebi ká fi já. Ja ká ti di gbogbo àwọn òbílẹ̀jẹ́ ká ti bọ omi gbóná gbogbo yìí tẹ̀sán yóò bẹ́ mi lé o bí ó bá sì di tèmi náà ni ó di tèmi mi jáwọ́. ẹ ẹ ẹ wọ ọ̀gá ẹ ẹ dákun. ẹ jẹ́ kí n sọ èrò ọkàn mi lórí ọ̀rọ̀ yìí o torí lórí ikú àdìo alágbàfọ̀ yìí ó dé èèyàn méjì tó ti kú o èèyàn méjì àtọdẹ márùn-ún látìmọ́lé àtìmọ́lé ti kún kò síbi tẹ́mi lè kó ọ̀daràn kankan sí mọ́ o. ṣé ọ̀rọ̀ àdéhùn alágbàfọ̀ nìkan là á tẹ́bàtì gbogbo ojúṣe wa gẹ́gẹ́ bí agbófinró tá a fi ní í ṣe mọ́ ẹ́ àwọn tó ń wakọ̀ ń wàkuwà lójú pópó wọ́n wà ń bẹ̀ àwọn oníjàgídíjàgan wọ́n wà ń bẹ̀ àwọn olè olóǹkà àwa tẹ̀bàtì ti àdéhùn e, alágbàfọ̀ nìkan ẹ wo. èmi rò pé bí tá a bá ọ̀rọ̀ ti kú àdéhùn ìdè ó ti tó. mo ti tó ah, mo ló tó mo ti tó ọjà rẹ. Ah, èwo tí ẹ ní gbàngúlù bọ́gàn abẹ́lẹ́bọ̀ṣẹ́gùsí ah, èé ti rí ebí àpè ọ wá ni àló tó. àwa táwa ń wọ eh, aṣọ ọba àwọn ní ojú aráàlú wà lára rẹ ẹ̀yin tá ìwọṣọ ọba eh, wọn wọn ò dá yín mọ̀. àtìmọ́ tí ẹ jẹ tẹ́lẹ̀ kùn wọ́n lẹ ní eh. tìrò kan tẹ́ ń lé. pé bẹ́ẹ̀ bá ti ṣẹ́jú báyìí lẹ́ ń pòórá. ẹ wo kò sí ní tèmi ní o. èmi ń ṣẹ́jú. àwọn ọmọ tèmi sì kéré o. èmi ń ṣẹ́jú àbí. ọ̀gá ẹsẹ̀ rí báyìí ẹni kó má ṣẹ́jú mọ́ èmi lára o. ó tó gẹ́ ó tó ẹ wà ń bọ́ lẹ bẹ́ẹ̀ wà náà. ẹ jókòó. níyì kí ló rí sọ sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹ ṣe èmi rò pé gbogbo wa tiẹ̀ ti gbìyànjú púpọ̀ sẹ́yìn ó kàn kù díẹ̀ rébété báyìí ká débùté ògo ojú wa ń roni ńṣe ló yẹ ká máa báṣẹ wa lọ ó jẹ́ wípé ká ṣe lọ́nà tó fi jẹ́ wípé àkófà ò ní ṣẹlẹ̀ mọ́ ọ̀nà táwa gbà ṣe tí òfin ní sí àkófà ó wà dọwọ́ gbogbo wa torí àìṣeun gan-an àbùkù gbogbo wa ni. bó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ kí Ajíbádé ó fún wa ní ìdánilójú wípé kò ní sí ikú kankan mọ́ títí tí ó fi parí iṣẹ́ náà. rárá o ọ̀gá pópó ṣé bọ́gà wa lẹ́jẹ́ lẹ́nu iṣẹ́ yìí gbogbo ibi tá a délé nìyẹn yìí náà gbàgbẹ́ kọjá èmi ìṣerú lè rí báwọn o ní tí mo lè ṣe ni pé kí n sapá mi nǹkan fún ọ̀daràn kó mọ̀ ráyè pẹ̀lú mí mọ́ tá a fi parí ọ̀rọ̀ yìí ló bá tán. ìpinnu tèmi ni wípé. kí Ajíbádé ó ṣe gáfárà díẹ̀ lórí ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká pátì náà. alàgbà pópó ọ̀rọ̀ yín yé wa ẹ ṣe ó lè dunni lọ́kàn tó tọ́ ṣùgbọ́n kò sí ní tá lè ṣe sí i bẹ́ẹ̀ ti wí yẹn náà lẹ́yẹ kọ́ ni àmọ́ àwọn nǹkan kan bẹ́ẹ̀ tí mi fẹ́ kájọ rò ẹ̀gbọ́n náà ta ló pa àdìó àdìó alágbàfọ̀ sẹ́ni tó pa àdìó lọ pẹ̀wé jẹ́ ló pa fàdéra <laughs> ẹni tó pa àdìó tó pa ewé jẹ́ tó pa fàdéra tó bá pa ẹlòmíì ṣé àmàwòrán ni àti gbọ́ ẹ ṣe àjò òní dùn dandan kò nílé ọmọ rẹ̀ lé ẹ̀. alàgbà púpọ̀ èmi àti níyì lájọ ń tayò lẹ́ẹ̀kúlé ni mo gbọ́ tí aago mi dùn bàbá ṣàjọba á jẹba. <laughs> kò burú àákàn lè kọrin fún yín nìsín ẹni fojú di gbogbo agbapò ń gbó lórí ẹni fojú di. gbogbo ayé mo bẹ̀ yín kẹ́ bá mi gbọ́rọ̀ kẹ́ wá wáyé ènìyàn ní. kí gbogbo yín kú lélẹ̀ kan sí o. láì dé ìnàpẹ̀nu gbogbo wa la mọ̀ pé ibi àròkọ sí láti mú un bẹ́ẹ̀ yóò tiẹ̀ kúkú mọ̀ kọ́bùrù àkàndé àti ọ̀gá àgbà àkókò wọn yé máa lù yín lọ́gọ̀ ẹnu fún akitiyan tí gbogbo yín ń ṣe àmọ́ ẹ ń bá ṣe dópin ló ṣe yọrí o ẹ mọ́ka rẹ o àbí ẹ ti pé mo wí. òdodo ni ọ̀rọ̀ rẹ ẹ̀yin èèyàn wa nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé níwọ̀n ìgbà tí a bá tí ì mọ ẹni tó pa Àdìó ewé jẹ́ àti fàdéra àti lè sọ pé a ṣe àṣeyọrí kankan o ó dìgbà tí a bá mú ọ̀daràn tá a fìdí ẹ̀ bọ mí gbóná ìgbà náà la ṣe àṣeyege olúwa wà pẹ̀lú wa. ní àfikún ẹ kú iṣẹ́ ẹ kú àfọkànṣe iṣẹ́ ọba dájúdájú béèyàn ọba kúkú fi tara tọkàn ṣiṣẹ́ oníṣẹ́ kò ní lè ṣe tara rẹ̀ náà kì í ṣe pé bó ti rí nu àbọ̀rọ̀ là á sọ fọmọlúàbí ẹ fura wípé kí àwọn arákùnrin mi kí wọn tó lọ sí bí èdè àìyedè kan fẹ́ wáyé gbogbo ẹ̀ láti yanjú nítòbí ìnòbí. No ìgbà tá a bá wà ní ìfọwọ́sowọ́pọ̀ la lè ṣàṣeyọrí bó ti jẹ́ nìyẹn ẹ àbá rí ẹni tó ní ìbéèrè nù yín. ẹ dákun ọ̀gá wa tèmi ẹ e ṣe béèrè àkíyèsí kan ni tí a bá dáadáa ní jóò ní ìtẹ ní àlọ́ dọ̀jẹ̀ ewé jẹ ẹni ajídébẹ̀ ní nǹkan bíi aago mẹ́rin sago mẹ́rin àbọ̀ àmọ́ nǹkan tó tiẹ̀ gbé mi èmi ti jídébẹ̀ láti nǹkan bíi aago kan ó kọjá díẹ̀ ṣàdédé ni mo rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó sáré kọjá wúù ọkàn fàyàwọ́ tiẹ̀ mọ̀ pé àmọ́ n tó wá ṣe mí kàyéfì ni pé ó ní nọ́mbà a sì mọ̀ pé ọkọ̀ fàyàwó ẹ̀ ní nọ́mbà n tó wá jẹ́ rántí nọ́mbà ọ̀hún ni pé ó ṣe déédéé ipò tí mo gbé nígbà tí mo kọ́kọ́ wọlé ìwé girama twenty six ipò kẹrìndínlọ́gbọ̀n a rí dáadáa pé ńgbà tá a fi padà délé ìwé jẹ́ àbá ńlẹ̀ tàfi á gbọ́ pé ọtí kú tó ṣe pé wọ́n pa ni ntọ́ amú fúnra lọ sí mi ni pé kó má ṣe pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó sáré kọjá ó ní í ṣe pẹ̀lú ku ewé jẹ. ọ̀kàrẹ̀ ọkú àfiyèsí jókòó. kọ́bùrù àkàndé a gbọ́dọ̀ kó ọ̀rọ̀ ọmọ náà dànù mm, iṣẹ́ yánu ẹ wà á pín wọn sí ìsọ̀rí ìsọ̀rí e, èmi àti níyì ọmọdé ọ̀sùn náà àwa náà di apá kan mú. Mm. Eh, gbogbo iléeṣẹ́ tí wọ́n ti ń gba nọ́mbà sí ọkọ̀ ní gbèríko yìí láwà àtọ́ tá a ṣèwádìí wa bóyá lè rí. ẹni tó gba nọ́mbà twenty six ọ̀dà ẹ lọ mọ́ gbáradì. mo bẹ̀ yín ẹ bá mi gbọ́rọ̀ kẹ wá wáyé ènìyàn ní ilé ayé yìí o. ají bàbá. dókítà yìí wà ní. a mà rí yín ṣé ò sí ṣé kìí ṣe pé àwọn òṣìṣẹ́ mi tẹ ojú òfin mọ́lẹ̀ o àbí wọ́n ló wá gbàwòsàn ni àìsábà rí yín láyé àgbègbè wa yìí. kò sí nǹkan kan wọn náà sì mọ̀ ogún ọdún lẹ́nu kókó kó lára ọ̀tá mi le <laughs> ọ̀rẹ́ mi rè ní ìyáálé ọ̀sùn. ẹ kú iṣẹ́ náà. ká má dé ìnàpá ni ilé iṣẹ́ tí wọ́n ti ń gba nọ́mbà sí ọkọ̀ làgbàdì ọ̀dọ̀ rẹ ní hmm, nínú àkọsílẹ̀ wọn wọ́n sì fi ń yé wa pé ìwọ ló ní ọkọ̀ tí nọ́mbà rẹ̀ jẹ́ AR twenty six S ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni èyí ti jẹ́. ìrìnsẹ̀ rẹ ni mo fẹ́ mọ̀ bó o ṣe rìn ní déédéé aago mẹ́sàn-án alẹ́ sí mẹ́fà òwúrọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n mm, lóṣù tó kọjá. àwù àjí ọmọ akínọlá ìrìnsí mi bò ó ah, nbọ dókítà iléèbó lè mi èmi èrè gbèrègbèrè gbà àwọn èṣe dókítà jayé ọlá. Ah, dókítà jayé ọlá. bó o ní tiẹ̀ ti jẹ́ àwọn ni wọ́n máa ń rìn ìkùnrin tó yẹ yín tí wọ́n mú nǹkan míì mọ́ṣẹ́ ìṣègùn bíi kí wọ́n rìn dé òru bíi kí wọ́n mutí para nǹkan nǹkan báwọn báwọn báwọn. àwọn ẹ̀dá kù èmi ò ráyè à ń sọ̀rọ̀ èèyàn bíi ti Dr. Jaiye Ọlá ẹ jẹ́ à sọ̀rọ̀ èèyàn gidi mi. ẹ ó dáná ẹ ó ti dábàá wọn àmọ́ ní ọjọ́ tí à ń sọ yìí. níbo ni ìwọ àti mọ́tò rẹ wà. níbo mo wà ìjọ náà lọ́wọ́. ìjọ náà la ṣe ayẹyẹ ẹgbẹ́ oníṣègùn òyìnbó nípínlẹ̀ yìí mo rántí àárí ọjọ́ náà lọ́hùn ṣé ò sí pópó wá. ọ̀rẹ́ rẹ. pópó wo. pópó tá a wà nípele kẹrin tí yóò wà nípele kẹta. Ah, ah, ah. pópó pópó gbàǹgbà pópó ẹ ẹ àmọ́ kò pẹ́ tèmi fúnra mi fífi bẹ́ẹ̀ lẹ̀ o torí kò pẹ́ tí wọ́n wá pè mí pé àbúrò ìyàwó olóyè bọ́ba jíròrò rọbí. ṣé ọsà sọ̀kalẹ̀ lálàáfíà. àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run agbóhùn ìyá o agbọ́tọ̀mọ́ o. ṣeun yọ̀ọ̀dẹ pẹ̀lẹ́. wọ́n jà fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ níbo gan ni o gbé mọ́tò rẹ sí lásìkò tí ijó ń lọ nínú gbọ̀ngàn ibi gbogbo èèyàn ń gbé mọ́tò sí mo gbé mọ́tò sí. ṣó mọ̀ pé gẹ́gẹ́ bí oníṣègùn èèbó mọ́tò wa ò gbọ́dọ̀ jìnnà sí títì torí pàjáwìrì. nǹkan kan ò sì ṣe. rárá o. dẹ́rẹ́bà rẹ̀ nǹkan ń bo lòun wà ní gbogbo àsìkò náà. ẹ òun ti ṣíwọ́ ní nǹkan bíi aago méje aago méje lòun ń ṣíwọ́. yéwàndé ò ní bínú Mm, mọ̀ pé à ń gbọ́ lásìkò ah. ọ̀rọ̀ àwọ̀ tẹlẹmúyẹ́ bàbá sọ̀rọ̀ síwájú a tún sọ sẹ́yìn náà ni. Ah, èmi ò rò pé ń yé mi lẹ́nu o nítorí pé mo mọ̀ ipò ní ti ẹ fẹ́ fàyọ̀ ń díẹ̀ tẹ́ fi ń béèrè ọ̀rọ̀. bẹ́ẹ̀ bá sì ti ń bi mí báyìí ni mo da yín lò. káre káre ó kú làákàyè. níbo gan-an ló wà ní nǹkan bíi aago mẹ́sàn-án alẹ́ sí mẹ́rin òwúrọ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù tó kọjá ah aago mẹ́sàn-án alẹ́ ṣaago mẹ́rin tí ò sí pàjáwìrì ó dà o àyí mo wà pẹ̀lú ọkọ mi o ọláyínká ọmọ o à ń sùn. èyí ò ti yẹ kó rí o àmọ́ ní gbogbo ìgbà náà mọ́tò rẹ níbo ló wà. ó wà ní gáràjì. nǹkan kan ò sì ṣe. ọlọ́run ò jẹ́ ó lè gbé ó bá ń bẹ̀. ìwà ń dé aya balógun kí n pè já kó lè kún ọ̀rọ̀ ìpànìyàn kan ní àtọ̀délẹ̀ láti ìlú àsọdùn lọ́hùn àwọn èèyàn wá sì fi ń yé wa pé mọ́tò tí nọ́mbà rẹ̀ jẹ́ twenty six ló lò òṣìṣẹ́ mi náà. kì í ṣe mọ́tò tèmi o ẹ̀yà wá síwájú hmm. ní eré ìpò yìí. ìyẹn mú mi rántí dókítà Jayéọlá tá à ń sọ̀rọ̀ báyìí ǹjẹ́ òun tiẹ̀ bá yín lọ síbi àpèjẹ alẹ́ ẹjọ́ yẹn tẹ́lẹ̀. ó wà ń bẹ̀ mọ̀nà àwọn èèwọ̀n níbi irú àpèjẹ bẹ́ẹ̀ hmm. ó pẹ̀ láwọn tó wá látàsọdọ̀ ọjọ́ náà lọ. ní o lè rántí àsìkò tó kúrò lọ́hùn. kò pẹ́ tí wọn ò fi rí i mọ́ ṣùgbọ́n ó dàbí ẹni pé kó lè tètè padà sí ìlú àsọdùn ni ni àmọ́ o àjí hmm. ọ̀gbẹ́ni níyì èmi ò sọ pé dókítà Jayéọlá ó mọ nǹkan kan pa kú ẹni tẹ́ ń wá o oh. ẹ mọ́ sì mí gbọ́ o. ẹ àwa náà ò gbọ́ nǹkan kan. èyí tó ti ẹ̀wí látàárọ̀ náà ní jẹun. àbí o. <laughs> yóò wá dé. ají ìbá. Oh. báńkì ọkọ rẹ o. yóò gbọ́. ẹ ṣe o ẹ ṣe púpọ̀. ayé ayé ayé mà lè o ayé ayé ayé mà nìkan o ẹ wo ayé bàbá mo fẹ́ bá ní gbólóhùn. tó ọlọ́run jẹ́ kí bàbá ọdún lónìí o ah. nítorí láti bí ọjọ́ márùn-ún bàbá ò sọ̀rọ̀ síyàn kankan eh, èmi sì mò ń gbé wọn wọlé síta sóòrò tí mo tún gbé wọn wọlé lálẹ́. ẹ wá rí lágbọ́rọ̀ ọlọ́run bàbá ò dùn lẹ́nu hmm, bàbá ò dùn bàbá ò dùn. ṣé kò wá sí níta-fìrí yín o kí lè fẹ́ ní bàbá. Eh, kì í ṣe ohun tó lọ dandan kan náà eh, ìwádìí kékeré kan là ń ṣe à ń ṣàkójọpọ̀ àwọn tó ti jà ààrẹ ìlú lẹ́yìn ni. tó bá rí bẹ́ẹ̀ bàbá náà náà lè ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ̀ka lọ. ẹ ṣeun bá mi o ẹ ṣeun bàbá ẹ láwọn àlejò kan o. Hmm. ẹ mọ̀ kú àgbà bàbá ẹ lágbára ọlọ́run ọjọ́ ó sì dalẹ̀. kí ló tún kú <laughs> wọn ní ń bá lọ eh. ìwà ogún ọdún. ẹ eh, lóòótọ́ ni bàbá yẹn. Eh, pé ẹ lágbára hmm, ogún ọdún lónìí kókó kó láyé ara hmm, ẹ gbọ́ bàbá ìwádìí kékeré kan ni abadé yín Mm, à ń ṣe àkójọpọ̀ àwọn tó ti jà ààrẹ lù sẹ́yìn nílùú yìí ni lẹ́nìkan bá ta wá lólobó pé lágboolé yín ni iná ti jà ààrẹ lù kẹ́yìn ṣé lóòótọ́ ni. àwọn bàbá bàbá tó bí bàbá mi àwọn náà ní í jẹ́ hmm. ọba ló sì fọwọ́ lágbáwa lójú. bíi ti bó o bàbá. alábẹ́dẹ́ ni ọmọ tí wọn bà lójú jẹ ni wọn bá gbé yìí ń fáwa ètí wa lọ bá gbé lọ sún fún wọn lọ. ìrẹ́jẹ lẹ́yìn o. kìí ṣe ìrẹ́jẹ ìrẹ́ta ganu. ìrẹ́ta ní. bàbá ẹ̀yin àgbà náà lè mọ̀ lè mọ̀ ń sọ o pé béèyàn ò bá tiẹ̀ fìdí òkodoro múlẹ̀ ń láti lẹ́lẹ́rìí àìgbà mọ̀ bóyá àbúrò yín kan àbẹ́gbọ́n yín kan tiẹ̀ lè wà ń jókòó níjọ́ náà lọ́hùn. aláǹdé ni wọ́n ṣe ń bẹ̀ ọ̀hún hmm. àwọn kọ́sọ̀ wọn ṣe ń náà bẹ́ẹ̀ hmm. àwọn lékè bẹ́ẹ̀ ni wọ́n ṣe náà sí. ẹ gbọ́ àǹtí wa gbogbo àwọn tí bàbá dárúkọ yìí gbogbo wọn náà ti ṣàìsí ni. gbogbo wọn náà mà ti dolóògbé. Hmm, àtọ́kẹ́ ẹ̀tọ́kẹ́ èkó lóòótọ́ ni. ìdílé ń lù làwọn náà àmẹ́mi ò mọ̀ wọ́n o. Hmm, káṣá pé ọmọ ààrẹ ìlú lòun náà. Hmm, hmm. yọ àmọ́ ń gbò labákà tákà ń bímọ. <laughs> bàbá lóòótọ́ ni àwọn ò tiẹ̀ kéré àwọn ò kéré kọ <laughs> àwọn ò kéré ò kéré ẹ kéré. ẹ ṣeun bàbá kó àgbà lẹ́ẹ̀kan sí kókó kó lára ta yín ọmọ lé ẹ ṣeun bó bá tún wá àdìjọ́ mi torí mo kàn tara ṣàṣà wá ní ìlera gan ọtí èbó yín ìmọ̀ mi wá. ọ̀dà <laughs> bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ kú àgbà káàbọ̀ pẹ̀lẹ́ o. àǹtí wa ẹ máa wọ lẹ o ẹ kú tọ́jú bàbá ẹ ṣeun ṣeun o ẹ á tún mọ bébí kò burú ṣeun. bàbá ẹ kú àlejò. ẹ wo ayé asọ̀ ẹ̀jọ̀ ẹ dákun ọ̀gbẹ́ni akínọlá ajíbádé ni mò ń béèrè. akínọlá ajíbádé àwọn nínú ọ́fíìsì yìí. yéwàndé aya balógun. ají bọ́ta bọ́ta jọ. <laughs> lẹ́ẹ̀sì tẹ wáyà. àwo mo lè tẹ wáyà àwa ṣe ìpàdé àwa alákòóso kọ́lẹ́ẹ̀jì ìlú àjọdá. bá ṣe ní kí n yá fi ẹsẹ̀ kan yàrá dọ̀rọ̀ kí láwa fi ṣe nǹkan àlejò báyìí o. wo wo máa ṣe ìyọnu máa ṣe ìyọnu wo wọn ó padà sí ìlú àròsọ lálẹ́ òní ọkọ mi ti wà rìn àjò ó tó hmm. òní ni ó sì dé ṣé ó sì wàá dáa kó dé kó má bo ìjẹ ìyàwó rẹ̀ lé. ó burú mo dákun torí Ọlọ́run. èmi gan ò sí lè gbarú ẹ. pàjáwìrì mọ̀kàn ní ìyá kí ọ ní pàápàá mo ń lọ. jẹ́ àtẹ mẹ́wọ̀n. kí ọ ní kí n ṣe pàápàá. bó wá ní gbogbo ọ̀dọ́ yín lọ́hùn. à ń gbìyànjú dókítà dókítà jayéọlá jayéọlá alábẹ péńpé kì í ṣe dókítà jayéọlá náà. ẹ òun náà kókó ni hmm, kò lè dá ọlọ́run báyìí. nítorí pé à ń bá a ṣe ẹjọ́ ikú bàbá alágbàfọ̀ lọ. ọ̀h bó o lè ti wá pín tan ajá tó tó wá kan lè mọ̀ ọ́n mù. ó kan náà ni. kò lè mọ nǹkan kan pa rẹ̀. Mm. Ah, ó kàn jó ní jàbùjàbù onísọkúsọ lásán ni mm. kò láápọn kò lè mọ nǹkan kan pa rẹ̀. Yéwándé ìwọ náà ọ̀nà tí ìjẹ lò. ọ ṣé ìtì mo sọ ń jọun nígbà tí ń kó ẹ̀gbìn bá àwọn oníṣègùn òyìnbó bíi kárìndé òru ká mutí ká ṣe gbogbo ká ṣe jàbùjàbù bámbámbáhùn mm. kì í sì ṣe gbogbo wa ńlá ń ṣerú nǹkan báhùn kò láápọn rú rẹ̀ kò lè ṣe é tí ẹ̀gbọ́n náà akin ń bò sọ fún mi níje níje ló wípé àwọn mọ́tò tí nọ́mbà wọn bá jẹ́ twenty six ilẹ̀ ń wá hmm. mélòó lẹ ti wá rí ń bẹ̀ báyìí. Hmm, kì í kú ṣe pé gbogbo ọkọ̀ náà là ń tọpa hmm, àmọ́ a ti rí tó bíi mẹ́ta sí mẹ́rin nísìn. Ah, nítorí òṣìṣẹ́ mi kan sọ fún ẹnìkan wípé ńgbà tí òun lọ oko wọn níparí ọ̀sẹ̀ ńgbà tí ń bọ̀ wálé ilẹ̀ ṣú sójú ọ̀nà ó sì lóun ò pàdé mọ́tò kankan àyàfi irú èyí tí ẹlẹ́wà wọn hmm? tó ní twenty six tó tún fẹ́ jọ mọ́tò tèmi o hmm? tó kò pàdé èmi lọ́nà àfirú ẹ̀yàn ẹni ọ̀hún ló sọ fún kórede kórede ló sọ fèmi. níbo ni wọ́n pe ọ̀nà abúlé náà. ó dàbí ẹ̀sán ògbóògùn ẹ̀sán ògbóògùn ni ibẹ̀ ló ti rí ń bọ̀ láti ẹ̀sán ògbóògùn ló wá rí ọkọ̀ tí nọ́mbà rẹ̀ jẹ́ AR twenty six j. Hmm. bẹ́ẹ̀ ni. kí ló porúkọ arákùnrin ibiṣẹ́ yín o. dípọ̀ ni. dípọ̀. Hmm, ọládípọ̀. yéwàndé ah, o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ rẹ. ọlọ́run ó bá ọ náà gbẹ́rù tiẹ̀. àmín àmín. ọ̀rọ̀ lójú tù bọ́ díẹ̀ díẹ̀ nù. àmín wo jẹ́ ń tètè máa lọ ilẹ̀ iṣu. ní mo lè wọ́kọ̀ rẹ sí. ó wà lẹ́yìn ìgbòho mi. mo máa táwọn akọ bọ́ bá di ọjọ́ pẹ̀lú kó kí ọkọ rẹ fún mi ire o. ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. ó wà láhùn ló fún iṣẹ́. ṣá. ẹ̀yin ará bí ẹ̀yin. ọ̀gá adéwọlé rèé o ọwọ́ ti bá a. Uh-huh. ẹni fojú di gbogbo. agbapò ń kó lórí. bẹ́ẹ̀ yẹ fojú dàlà o. yàgbà làgbà lọ́rùn. ẹni fojú di gbogbo. agbapò ń kó lórí. bẹ́ẹ̀ yẹ fojú dàlà o. yàgbà làgbà lọ́rùn. adimade abániláyè ìjòyè ogúnlé. orúkọ mi lẹ̀ ń dáhùn. agojú olójúro kókókó. èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. ẹkùn ọkọ àwọn jàgùrà. ó ah! létí ró òpẹ́tù. ó lọ́ ọ̀gáre láìpẹ́ ọ̀gáre. kẹ́mu yẹn lọ́wọ́ lónìí. ẹ ẹ kún balẹ̀ ní ìgbà ajá ti lè kẹ́kùn mọ́bù bá wọn. gbọ̀ngàn sọ ni. yóò sọ Ajíbádé àwọn ẹ̀rí rẹ ṣé wọ́n ti dúró dáadáa láti bá ọmọ ọba ṣẹjọ́. ta ló ń pè lọ́mọ ọba ọmọ ẹrú lásán lásán yìí ló ń pè lọ́mọ ọba. èmi ìṣe ọmọ ẹrú ọmọ ọba ni mí ọmọ ọba aládé gan ni. ọ̀nà mẹ́jọ ìwọ ìsọmọ ẹrú tó yẹ bá sọmọ ẹrú ta ni bá bẹ́ẹ̀ èmi ọmọ ogun adé ọmọ adójòjòyè ọmọ ọba aládé. panu ẹ mọ ìwọ ni wọ̀nyí sọmọ ẹrú ìwọ ọmọ ààrẹ ìlú ajófólówó ọmọ afẹyìn níwọjà. èyí ni ọmọ sèmi ṣe ọmọ ààrẹ onílù rárá o ọmọ ọba gidi ni mí ọba aládé sì ni wá pẹ̀lú wo gbogbo ìlú orígun mẹ́rẹ̀ẹ̀rin ìwòye yìí bàbá tèmi ìran bàbá tèmi lójó ìlọ. jókòó lẹ́jọ́. mo bá níwò ìṣe ọmọ ẹrú lásánlásán èmi ló dé tó fi pàdé o kí ló sì tún lọ ṣe nílé ìforúkọsílẹ̀ àwọn ọmọ wẹrẹ. Ah, ah. ẹ gbọ́dọ̀ máa mọ́dún tó ọmọ sọ ah, èmi kọ́ èmi ìsapàyàn èmi kọ́ ni mo pàdé o àwùwọ́ gan lápàyàn. panu ẹ mọ ìwọ máa rẹ ìlú àjọfọlọwọ ọmọ afẹyìn ìrìnwọjà nígbà tí wọn bí o ẹ máa wo ìwé ìforúkọsílẹ̀ rẹ rí o ọlọ́pàá ẹ̀rí rèé ìbọn àti ọta tó fi pa ewédí àti fadéra ni láísẹ̀nsì tó sì gbà lórúkọ rẹ̀ ó wà lọ́wọ́ wa ọlọ́pàá mú ìyá wọlé ẹ̀rí tó dájú ó fojú ní ìsìn ìyá. olúwa mi ẹ̀lẹ́ o àpò ọ̀rọ̀ bàjẹ́ o. ẹ rọra ìyá mo fẹ́ kẹ́ ẹ fi mo fẹ́ kẹ́ ẹ fi ọkàn balẹ̀ kẹ́ ẹ sì farabalẹ̀ sọ gbogbo bí ọ̀rọ̀ náà ṣe rí. mo ti ṣàlàyé fún ẹ mo ní wọn mọ nǹkan kan pa rẹ àbí sọ fún yín. ìyá nítorí ọkùnrin apààyàn tó jókòó ni o. Ah, wọn mọ nǹkan kan pa ẹ àti pé tàbí mi àti múlẹ̀ n ò sì gbọ́dọ̀ dálẹ̀. Ah, ìyá nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀múlẹ̀ kíní burúkú yìí sì ń pààyàn káàkiri kíní tó lè barú yín lẹ́rù náà ẹ̀yin àgbàlagbà sẹ́yìn ń bẹ̀rù kú ni. a mọ bẹ́ẹ̀ a mọ bẹ́ẹ̀ mi mọ ṣẹ̀ṣẹ̀ jí ni ẹni tá a bá rò kúrò mi ò yá máa ń sọ ìyá tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ bá wá jẹ́wọ́ níbi ọ̀rọ̀ yìí ọkùnrin tí ń pààyàn kì í ẹ rántí o kì í san fẹ́sàn o kì í wọ̀ fọwọ́ ọmọ rí igbá èrí ìdíjókòó àti ilọ́ àti bọ̀ báyìí ní ìpẹran ọ̀jẹ̀ o. oòrùn báyìí ní sí iyọ̀ rí o. ẹ má ṣe pé ẹ má ṣe pé mo ti sọ fún. ẹ̀yin ìjọba tẹ́ ẹ bá mọ̀ pé ẹ rí òkodoro ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ yàyọ̀ sọ̀rọ̀ ọpọlọ rẹ̀ ò gbẹ́ntẹ́ ní sọ yìí ẹ mọ̀ pé ó ti dán ni ayọ̀gà ẹ̀ ajá ní ọ̀gbọ̀ngbọ̀n dùn lẹ́wẹ́wẹ́wẹ́ ni tẹ́mi tẹ́mi ń pọ̀ lẹ́yìn rẹ̀ sẹ́yìn tó sọ wọ́n kó bára rẹ̀ wọ́n wàá sọ̀rọ̀ sẹ́rí ẹ̀yin lè fi làákà ìgbé o kẹ́ ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ rẹ̀ ẹ má torí pé wúrẹ́ bí màgòlóba kẹ́ ẹ wá gbèrè sọ àgùntàn yóò yàtọ̀ hmm. kò sí bẹ́ẹ̀ ṣe lè wù kẹ́ ẹ ká mọ olù tó lé ọba kò sí gbàgbé àfẹ̀yìn rẹ̀. tí ìbá ṣe pé bí a wà ọyẹ ń ti pa àwọn ìdáná rẹ. ọ̀gá ọ̀gá ṣe tún gbọ́dọ̀ ń gbòòrò ẹnu o tó lóun ó pààyàn ẹlẹ́rìí kí la tún wá. ẹni tí í ṣe nu ìwà òní fún wàhálẹ̀. ìyá ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ kò sí. Ah! àti nàmírí ẹ má jẹ́ sọ̀rọ̀ rẹ. àní kò lè fi ń ṣe nǹkan kan ní ìyẹn mọ sọ̀rọ̀ yín lọ. ṣé ẹ rí ọ̀rọ̀ ẹ̀ bó ṣe járe o. ẹkún. ẹ <laughs> olóòlà ńkọ́. Ah, ọba oko ẹ̀kúnlé. Ah. ọ̀dà ọmọ kábíyèsí tuntun la gbé wá kábíyèsí ní kí wọ́n bá òun fi àmì àwọn bàbá àwọn sí ẹ̀ka méjèèjì. ọkùnrin àbóbì. ọkùnrin ni ọba lọ́la ni. Ah, kábíyèsí o. ààrẹ nílùú náà bímọ èmi sì ń bẹ ní olóòlà fọ́rọ̀ mi yé yín wọ́n bá kọ́ ọmọdé àwọn èèyàn bá gbọ́ máa olùgbọ́ máa wé o àmọ́ bẹ́ẹ̀ horo kan náà ni ìlà kan oṣù ní àjọ ń kọ. ọlọ́lẹ̀ sì ti mo yóò mutí ni àwa ọmọ bó ti yóńjọ́ náà lọ bá sì kọlà ìtàn kàkà kọ́ kádì ìgbín kọ́ fẹ́ràn sílà gàmọ́lé ló bù sí. kí ni irun wọ́n mọ̀ tó wọ́n rán ìrà ṣẹlẹ̀ pèlú ọmọ jẹ́ kí ọmọ ọlọ́mọ ó mọ̀ lọ́wọ́ yìí. lẹ́kẹ́ bá bọ́ tòró ọba tuntun lọ́mọ kéékèèké tó ọ̀rọ̀ dé o. ṣé ẹ rántí àpá ń bẹ ní ẹ̀kẹ́ àdìo. mo sì wí fọkùnrin yìí mo wí wí wí wí mo sọ sọ sọ fọkùnrin yìí pé èèyàn ká mọ́ ọ mutí. kéèyàn mutí mutí àmúpiyè àmúkójú ó bó ń gbé èyí ó bu omi omi tí ó fi ra ẹ̀kẹ́ ọmọ tó wá lọ bu oògùn pẹkupẹyẹ. lóko ọ̀dọ̀ wa nà wọ́n fi máa gbìn gbàdo ni ọlọ́run sì wàá fọ̀rọ̀ ṣe sábàbí ni o wọ́n ti fẹ́ fọtí díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rí àsìkò tí wọ́n fi ilẹ̀ tí wọ́n ò ní mú mọ́ ni ọlọ́run kàn fi ṣe sábàbí. ajá forí kó mi ọ̀nà gbà á mo dáràn ọtí pa mí mo sì ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ mo wá lọ sọ́dọ̀ mọ́gàjì gbogbo bí ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ ń fi bọ̀ wọ́n á gbà mí mọ́ràn pẹ̀lú àṣírí wọ́n lọ́mọ tí nǹkan ò ṣe ká gbé fọ́ba torí òun ní kígbe àròlé wọ́n lọ́mọ tó bólẹ̀ ẹ̀kẹ́ ká fi fún ààrẹ ìlú. ọlọ́mọ ò ní mọ ọmọ rẹ̀ mọ́. àfẹn tá a bá wí fún ẹ̀yin ló kù kẹ́ bàṣírí mi ọ̀rẹ́ ní bàṣírí ọ̀rẹ́ ọmọ ọ̀dọ̀ ní mc màṣírí ọ̀gá ìyàwó àjọsùn àjọgbé ní màtísun ọkọ. àwọn ni ẹbẹ tó rárá alẹ́ èèyàn ń lọ tá a rẹ̀. àyọkà. èmi. nítọ́dọ̀ tèmi o nítọ́dọ̀ tèmi wíwo lẹ́nu àwo wò. bí n bá ṣe ọ máa wí o mo ń ṣe ní tí ẹ̀tọ́ òun mo ti kò sì dùn mọ́ ó ti jájó lójú. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti dàṣírí báyìí. bàbá bẹ́ẹ̀ onídàá bá kó etí ọkùnrin tọba kò sì dá ọba ló sì balẹ̀ gbogbo nǹkan lóòótọ́ lẹ́ẹ̀tàn ọ̀wọ́ àbàṣírí ọ̀rọ̀ yìí ni a bá gbọ́ ọmọ onílù fọ́ba ni a bá gbọ́ ọmọ ọba fónílù àmọ́ bá mo nílù ṣe dàgbà lé ọba kọ̀mẹ̀yà kò má yọ ọlá bí kò bú ni kò lẹ́kọ̀ọ́ bí kò jalè á máa fẹ́ wọ́ bí kò pàdé wa léṣe jí ọ̀gbọ̀nà pé pípa lòun ọ̀pá ẹ̀bẹ̀ gbọ́ a máa tẹ̀lé gún ká tí a nàrẹ́ sọ ìyá máa la ọmọ ọ̀la wa máa ṣerú ẹ̀ ìbúrò bàbá tiẹ̀ ní rò wọn máa jàgàjàgà gbà kọ̀rọ̀ gbàgbàgà ní rò ó sì ti kọ́ ọmọ ọlámọ́lẹ̀ ọgbẹ̀mí ẹ̀ tó. ẹ ẹ ìyá ọlọ́pàá ẹ bọ́ sí kọlọ́fílà ọ̀hún. ẹni sọ̀rọ̀ ṣé kò sí kankan nítorí láti múlẹ̀ ní ọ̀rọ̀ yìí. ìyá kò sí tí ó ṣe yín bí nǹkan kan ò ní ṣe yín. ẹ bá bá wá rí bá ẹ bá ṣe láàrin ara yín torí àmà mi kéré ẹ bá wá owó tàbí kẹ́ ẹ bá wá màálùú ká tówó díẹ̀ tọ́lẹ́ ń bá ti dalẹ̀ ṣe mọ̀ pé yóò balẹ̀ lọ tó gbọ́dọ̀ ń bá pọ́ lọ́jọ́ dé. ẹ ẹ tẹ̀lé ọlọ́pàá kẹ́. ẹ wọ́n dà máa lọ ńgbà tó rọ̀rọ̀ ti yanjú ẹ̀ wọ́n bèrè kankan. lọ́hùn-ún ẹ̀yin sáàsì bí wọ́n ti wíhun ẹ tẹ̀lé ìgbẹ́yìn ọ̀dọ́dọ̀ yín wẹ́rẹ́ kọ́ má sì pọ̀ lọ wẹ́rẹ́ náà ní. ọ̀gá kókó. ẹ àṣeyọrí ẹ̀kúṣẹ́ ẹ̀ẹ́ akande um, ẹ rí i pé ẹ mú adéwọlé lọ sílé ẹjọ́ lọ́la ẹ sì ṣètò láti tú ọ̀jẹ̀ sílẹ̀ àti bàbá àti bíyẹn náà um, Ajíbádé ẹ kú àṣeyọrí ẹ kúṣẹ́ um, akande ẹ kúṣẹ́ ẹ kú àṣeyọrí Ajíbádé gbogbo owó tẹ́ ẹ ná lórí ìwádìí yìí ẹ ṣe ìwé gbogbo ẹjọ́ kẹfẹ ránṣẹ́ sí mi. ṣé ẹni fojú di gbogbo àbábọ̀ ń bọ́ lórí. ẹni fojú lè rí ẹ ẹ ọ̀gá báyìí lọ. ọkùnrin kan ojú tó gbé mo ṣe ń jọ sí yín wàá ṣẹ̀ṣẹ̀ ṣe. Ah, ọ̀gá ẹ má jò sẹ́jú mọ́ mi. ayọ́ mọ́sí àjùbádé ní ìṣẹ́jú mọ́ adájọ́ ìṣẹ́jú mọ́. ẹni ọ̀ṣẹ́jú mọ́ lọ́wọ́ bá ọ má ṣẹ́jú mọ́ àjùbádé má ṣẹ́jú mọ́ ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. bọ́wọ́ láhùn ló fún iṣẹ́ o. a ẹ̀yin arábí ẹ̀yin asọ̀kò pẹ̀yẹ. bọ́wọ́ láhùn ló fún iṣẹ́ o. ọ̀bọ láhùn bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. ọ̀bọ láhùn bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. àní. asọ̀kò pẹ̀yẹ bọ́wọ́ láhùn ló fún iṣẹ́ àtàndá ọmọ yìí dó ló wí aṣọ kò pẹ́yẹ. bọ́wọ́ láhùn ló fún ìṣe o. àní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ẹ̀yìn aṣọ kò pẹ́yẹ. bọ́wọ́ láhùn ló fún ìṣe o. ọ̀bọ̀ láhùn bẹ ènìyàn gbàgbé. ọ̀bọ̀ láhùn bẹ ènìyàn gbàgbé. aṣọ kò pẹ́yẹ. bọ́wọ́ láhùn ló fún ìṣe o. ẹ wá wọlé ayé. ah ẹni máa kú lọ́la tó ń dógún ọdún. ẹ̀dá ò lágbára kan àyàfọ́ ọlọ́run ọba. kẹwàá wo lé ayé tó tó ẹni máa kú lọ́la tó ń dógún ọdún o. ẹ̀dá ò lágbára kan àyàfọ́ ọlọ́run ọba. àní ìrànpọ̀bọ̀ lọ́hùn-ún bẹ́ẹ̀ ènìyàn gbàgbé. ọ̀pọ̀ lọ́hùn fẹ́rọ̀ ilé ayé tó tó ètò ibi tẹ́ ẹ̀dá fẹ́ ra wọlé. wọ́n ní màpẹ́bí tó máa já sí nìyẹn bẹ́ẹ̀ dábàá mọ̀ bẹ́ẹ̀ wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ ètò ibi tẹ́ ẹ̀dá wá lọ ra wọlé. wọ́n ní màpẹ́bí tó máa já sí nìyẹn wípé ọgbọ́n lọ́hùn-ún gbẹ ènìyàn gbàgbé. ọgbọ́n lọ́hùn-ún. ṣe é wá rí wípé ilé ayé fẹ́lẹ́. aṣọ kúrò péye. wá rí wípé ilé ayé fẹ́lẹ́. aṣọ kúrò péye. owó ọlọ́run ló fún mi. wọ́n gbàgbé pàbọ̀ ọlọ́run bẹ ènìyàn gbàgbé o. aṣọ kúrò péye. owó ọlọ́run ló fún mi. kọ́ ọmọdé wa lọ rò.